لك الحمد يا ربنا كما ينبغي لجلال وجهك ومستانك وصلى اللهم وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم تسليما كثيرا أما بعد فالسلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أبا نفران بعد سورة مسلمي أتوالي كي قرأت قرفان النبي صلى الله عليه وسلم أنتظر بركبة ما جاك يفهم الله دعوك بني سالكون كيان نبي bani salikun la rẹ̀ àti ọ̀rẹ́ àti sọ̀hábà rẹ̀ jẹ́ àná wà náà tọ́ kẹ̀ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam lọ́jọ́ tí yóò lè pò ń lówó kan láti fi gbára àwọn lẹ́mìí ọlọ́run tí yóò lè pò ń lọ́mọ kan láti fi gbára àwọn lẹ́mìí ọlọ́run tí òun ní fọ́sọ́ ẹ̀kọ́ nípò kan láti fi gbára wọn lẹ́mí ìyá ọlọ́run àfẹnudọ́ bá pàdé Allah subhanahu wa ta'ala pẹ̀lú ọkàn tọ́mọ́kùnbí ẹbọ àbí ọkàn tọ́mọ́kùnbí wa mọ̀nàfíkì àfi ìjọkọ̀ sọ́wọ́ sọ̀tàrà ẹ̀bẹ̀ kọ́ra ń kọ́sọ́ èmi àtẹ̀yìn níbi kọ́jọ́ pé ń tá a máa sọ ìyá ọmọ yàtọ̀ sí nǹkan tá a máa ṣe tàbí ń tá a máa ṣe ìyá ọmọ yàtọ̀ sí nǹkan tá a máa sọ á jẹ́ àmú ọ̀gá orin ni dákun ọlọ́wọ́n ọba má fi bẹ̀ sọ wá di ọ̀tá rẹ mẹ́jẹ̀ àgbọ̀ àbẹ̀dẹ lórí ibú wájú rẹ ìjẹ́rẹ̀ kan fi ilẹ̀ ta ìwápọ̀ ọlọ́ba subhanahu wa ta'ala mọ́sá àbáni gbọ́ ju bí a ṣe ń fẹ́ lọ ní ìjẹjọ́ à ń tí létè tí bọ̀ inshallah rahman a parí ọ̀rọ̀ ó sì àjà kò sí àjà ilé nì pẹ̀lú pé à ń kọ́ńfì àsìkò yìí tọrọ àforíjì ọjọ́ ọ̀sán tààlà bákan náà lọ́dọ̀ ẹ̀yìn ọmọ àyà nípa pípẹ́ tí apẹ́ díẹ̀ àlámọ́dé kan tó ṣe díẹ̀ ní ṣùgbọ́n alhamdulilayi ala kulli hal ọwọ́ pẹ́kọ̀sá jẹ́ pé àwọn àjẹ̀nà kọ́ni kidnap mi ò sẹ́yìn pé oríire tó ga àjò gbémi lọ́wọ́ ṣùgbọ́n àti sàdéhùn láti jẹjọ pé ọ̀rọ̀ yẹn la fẹ́ sọ jẹ̀máà ìjẹ́ fi kó mùsí bàbá wa tipẹ́tipẹ́ inshallah so tẹ̀sí ẹ̀ ẹ̀ mọ́bìlì bá ti tó áàkì ṣùgbọ́n a parí ní quarter to eight ní mọ̀ ń sẹ̀ bẹ́ẹ̀ agbóhùn ṣe bẹ́ẹ̀ nípa abẹ́sẹ̀ bẹ́lẹ̀ kọ̀. akara bàtà ọ̀la a máa rí bẹ́ẹ̀. mọ̀kọ́ pé a sì débi tí a dé yẹn wọ́n ní akọrin kan níjẹ̀ ẹ̀ẹ́dógún àyètú ìkan náà bẹ́tẹ̀ pé náà la fi tì náà tí a fà wá ó sì sọ pé ẹ̀ tí a fà wá ọpẹ́rẹ́ fọ́lọ́n pé àwa community ń bí ní ẹ̀kọ́ lílé alhamdulillah kulli hal afọ́wà Suleiman Mugiro ibi orin ẹni àforítì sí ní ìjẹjọ tí ń pé ẹ sẹ́mi pé àwa ti fùgàn ládé kéèyàn máa gbọ́ nǹkan mọ́rin tí ń pè kọ́rin tí ń bá sọ̀rọ̀ ó ayé ó ràn ṣùgbọ́n kí nìyẹn lọ́lù ṣùgbọ́n pẹ̀lú òògùn ọlọ́run pẹ̀lú ògbọ́nà ẹnì kọ̀ọ̀kan ó dìde ń bí lẹ́nì ọkàn rẹ̀ ó sì balẹ̀ pé àṣẹ ń tí ń pè lájà rèé ọkàn ló sì balẹ̀ ṣùgbọ́n tá a bá ti sọ bó ṣe rí ó dùn tó bó ṣe rí ó tẹ̀mí lọ́rùn tó bẹ́ẹ̀ bàṣà ti rẹ́rì ń bẹ́ẹ̀ ẹ lè sáwà náà láyà kó sọ àní ẹ mẹ́rin wọ́n stars àti gbọ́dọ̀ ọ̀nà sáwà lélẹ́yìn sáwà ìlmíyà òun lọ́lọ́ ń jẹ́ kọ́ máa dáwùjọ wa ní ìsìn yóò bá nìkan mọ̀ wá máa bá ní sọ̀rọ̀ asọ̀rọ̀ tẹ̀ pé má ṣe mọ́ lórí màá ṣe nǹkan kan ìkábó ni orí tẹ́lì ó pé tọ́ ma kan òsì kan bá ní ẹ má ṣe mọ́ lórí màá tọ́ ní ẹ mẹ́rin wá èmi gangan lẹ̀ rí. àwọn wa ń kọ́ọ̀lù mi kàwé kí ẹ̀rọ máa kọ́ọ̀lù mi ṣiṣẹ́ bọ́ọ̀ ti yẹn dúró àwọn. kí ló sọ tẹ́lẹ̀ bẹ́ẹ̀ á máa rí ru wọn tí wọ́n máa sọnu kí ló pé ẹ o. ẹ̀rọ ló ń gangan lẹ̀ sùlẹ́mù mùdírọ̀ sùn ọdẹsẹ̀ kan ṣùgbọ́n ẹsẹ̀ ìhtàkọ́rọ̀hù rọ̀áhù mọ̀hàkọ́rọ̀tàn mọ̀hàkọ́rọ̀ ọdẹ lárúbáwá ilẹ̀sẹ̀ kékeré plural ni mọ̀hàkọ́rọ̀t afẹ́ ìwájú arábìnrin mọ̀ sínú púpọ̀ bọ̀tẹ̀sẹ̀ ẹ̀mí ẹ̀wá gbé wa padà pé ó sì sẹ́lọ̀ òun ni ẹ̀ eh, eh, ọlọ́nà olèfẹ́lẹ́ ilé ah, ìkéré sáwọn ah, àti máa ṣebọ̀ láàrin àwọn àti ẹ̀ kọjá gbogbo kọjá pé irú eléyìí ni ó pè é àforí àfọrùsí afáwàásùn ẹ dákun ẹ jọ̀ọ́ béèyàn bá ṣe rí sí náà ni ó ṣe bá lò torí pé ṣèyítọ́n kò sí ń tọ̀ láyé tí sùn ìwà bá kílẹ̀ rí wa jẹ́ àmì hadithi lẹ́dẹ́ àkọjọ mọ̀ muslim wà mẹ́mú tìrìmìnì min hadithi jabir bin abdullah radiyallahu ta'ala anhu wa anabi sallallahu alayhi wa sallam sọ fún wa wípé inna shaytana yahduru ahadakum inda kulli shay'in min sha'nihi gbogbo ń tẹ̀rí ẹ̀ máa ṣe pátáláyé lè ṣùgbọ́n máa wá ó ṣe tafsir ìṣọ́wà ìgbọ́ tafsir ìṣọ́wà ìṣe òtúbà ìṣọ́wà ìgbọ́ òtúbà ìṣọ́wà ìjẹ lọ ìṣọ́wà ọfẹ́ fún ìyàwó ẹ̀ ìṣọ́wà ọfẹ́ ṣẹ̀ṣàmù ìṣọ́wà ọfẹ́ ka ìwé láti ẹ̀ ń sọ pé òun ta ẹ yọ wà ìrùkù yọ wà ìwà ọkọ̀ bàálù ẹ àwọn àbí àhàdífì ní jọkàn wọ balẹ̀ wípé eba kan bọ́ inú ọkọ̀ náà kíkẹ a ní òde ti tú èwo ní máa ń bẹ́lẹ́sẹ̀ táyà o bóòtù ee a òde tú pàtí ló ti dé. kọfà pọ̀pọ̀ kò tún bírèkì ilẹ̀ ta ní sọ ọba ọwọ́ àdìsí wa ń káyé òkè kí pé àá ah, ṣe ti ẹ̀rí ìtúsá sí kánú ní ìsìn wàláhì wọ́n mọ̀ sọ gan fẹ́ gbóhùn mọ́ ju bí ẹ ṣe ń sọ lọ́mú òróró sọ mọ́ wọ́n rí òróró sọ mọ́. anabi sallallahu alayhi wa sallam ti sọ ilé ilẹ̀ fàtẹ́lẹ̀ ìdí ọ̀fẹ́ à ń tànú àfa wa ọba sùn ṣùgbọ́n bó ṣe rí sàṣọ̀tara aláwọ̀fin ilẹ̀ ńlá bá sùn fa àtàwọn àti lójú rẹ̀ làfà bá ń gbóhùn tí sọ fún mi pé àwọn àtàjẹ́tò lábùlẹ̀ ẹ̀mí ká máa mú báwọn لا تحكرن من الذنوب صغيرا لا تحكرن من الذنوب صغيرا الصغير غدا يعود كبيرا إن الصغير غدا يعود كبيرا lábìlì ajá máa fọ́ ọmọ parí méjì ká tó máa gbé padà iná sọ̀rí rọ́gọ̀dà ya'udu kabira iná sọ̀rí rọ́gọ̀dà ya'udu kabira. الصغير ولو تقادم عهده إن الصغير ولو تقادم عهده عند الإله مسطر تسطيرا عند الإله مسطر تسطيرا عند الإله مسطرون تسقيرا عند الإله مسطر تسطيرا فازجر هوى كان لبطالة لا تكن فازجر هوى كان لبطالة لا تكن صعب القياد وشمرا تشميرا صعب القياد وشمرا تشميرا صعب القياد وشمرا تشميرا صعب القيادة قيادنا صعب القياد وشمرا تشميرا ترب إن لمحب بعد أحب إله إن المحب بعد أحب إلهه طار الفؤاد وألهمت تفكيرا طار لفؤاد وأولهما التفكيرا طار لفؤاد وأولهما التفكيرا طار لفؤاد وأولهما التفكيرا صاحب المغيرة فاسي أليدا yàtàkàlì ìlàhàbí nìyàtín fàṣẹ àlèhìdá yàtàkàlì ìlàhàbí nìyàtín orí fàkàfà bírọ bíkàhádìyà wà nàṣírà fàkàfà bírọ bíkàhádìyà wà nàṣírà fàkàfà bírọ bíkàhádìyà. يسيرا فكفى بربك هاديا ونصيرا قل لا تحكرن من الذنوب صغيرا لا تحكرن من الذنوب sọ̀gẹ́rà. bẹ́sẹ̀ ṣe rí orí kó kéré tó má fojú rí náà kó kéré ojú bẹ́sẹ̀ lé ní kan máa fi wò. làhàtà kìrà nàmínà dùnú bí sọ̀gẹ́rà. إن الصغير قد يعود كبيرا إن الصغير قد يعود كبيرا إن الصغير قد bọ́ọ̀n hmm. kọ́bẹ̀rẹ̀ ń bọ́ọ̀n. iná ní tẹ̀sí pépà. Ah, àtẹ̀yìn fi alẹ́ fi lélẹ̀ lónìí tí lọlé kọ́ máa ń dù ibi ó ti bẹ̀rẹ̀ kọ́ọ̀n ibi àgbọ̀ máa lẹ́ni lọ máa kí ìṣòwò ọmọ máa rá mábẹ́ ibi ó ti bẹ̀rẹ̀ nù. iná sọ̀gírọ̀ bẹ́sẹ̀ ṣe ló kéré tó gọ́dà yẹ̀rù dùn kẹ̀bí rẹ̀ téèyàn bá ti fi ilẹ̀ díẹ̀díẹ̀ ni wọ́n máa dábàá yá àdìkẹrẹmẹsí yẹn lọ́rùn igbó ti alẹ́ ti sì lọ́pọlọ wọn á síwájú kọ̀ọ̀nà mọ́ kọ̀bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bá ní láìtì ẹ̀wà lè bẹ̀rẹ̀ ẹ̀ẹ́n wọ́n kàn náà ni náà à ń dọ́ ní pẹ́lá díẹ̀ díẹ̀ láti pọ́kọ̀ wà lè lẹ́gbẹ̀ẹ́ wọn mọ́ yóò máa fi mú gbé òkè èéfín díẹ̀ díẹ̀ díẹ̀ lọ́dọ̀ bá jimmy náà owó ti ń ṣẹlẹ̀ mẹ́. iná sọ́kì ọkọ̀ dàrí àwọn olùkẹ́bí rọ̀. الصغير ولو تقادم عهده إن الصغير ولو تقادم عهده bí àwọn ẹsẹ̀ tí wọ́n ń ṣe ìgbésẹ̀ kéńkéré ni bó bá ṣe wá ń pẹ́ sí un tẹ́mi tiẹ̀ ń gbàgbé pé ẹ̀fẹ́sẹ̀ kékeré ni bó sì rí ọpẹ́ tó ń pa ìdálílà ìmúṣàtọ̀rọ̀. تسطيرا عند الإله مسطر تسقيرا عند الإله مسطر تسقيرا عند الإله مسطر تسقيرا ما kọ́ sọ́dọ̀ ọlọ́run níbi tẹ́nì kò tí lè pọ̀ ìyàtọ̀ ọ́

kọ́ láti là takọ́. ìtí a bá ti ń pè láì dá láyé ìwọ ni ọjà gbẹmẹ́mi ẹ̀ ọ̀hún ah, ní fi ọ́ lẹ́jọ́ máa pè ọ́ sínú ìwọ lọ́wọ́ dàgbẹ́ mẹ́rin pé àbákùnrin ibú bá ní abáńbẹ̀rẹ̀ ìṣe ti ń ta káàdì tẹ́ ń fọwọ́ sí lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ program bẹ́ẹ̀ àti ìfẹ́lẹ́ ìṣe ń dáwà ń ṣe àjọ ń bẹ náà lásìkò kẹ́kẹ́ náà ni fàrí kún fìlì lọ́hùn ọ fàrí kún náà rí لا تكن صعب القياد وشمرا تشميرا صعب القياد وشمرا تشميرا صعب القياد وشمرا تشميرا صعب القياد وشمرا تشميرا olóòrùn lọ́wọ́ fi lọ tà lọ́nà yọ́ lọ tà lọ́jà wọ́n á fòkù sí lọ́rùn wa lagidi ibú ẹwú bí ẹgbẹ́ sẹ́gbẹ́ yìí kọ́ ní ògbèdọ́jà wọ́n tún wá gbèdọ́jà tẹ̀lé wọn ọ̀rẹ́ nínú rẹ nítorí wọ́n fi bínú mú ọ bọ̀ làwọn àgbàlagbà fi sọ fún àlàyé yorùbá wọn á ní ẹ̀bí lewúrẹ́ jẹ́ bọ̀ bó ọjà ṣé ọmọ ìjọba mú lọ hmm? kò sí àkẹ́lẹ́ náà ní o wọn ò tún wá rí nínú rẹ nígbà wọlé burúkú látàárọ̀ ẹgbàníyàn ẹgbàníyàn àbádélé sọ́kàtí burúkú tó lò náà ni o tún lò ó má nígbà wájú ọlọ́run sọ́ọ́bàlì kìyáàdì má máa sọ fọ́nà pé ẹ ṣègbú ọ̀nà lọ dágídí má mi ní ní ní ní ẹ ní ní ọrùn fún ẹ ẹ àfẹ́ wà láṣẹ wọ́n ṣe sílẹ̀ ara ẹ mọ́sánmọ́ مسمعوا ساب القياد وشمها تشميرا ساب ó sì a máa sọ pé àdísì àti kùránì ò lè rọ̀ ẹgbẹ́ tá a bá ń wí ẹ ẹgbẹ́ wa kọjá yẹn wọ́n sọ̀rọ̀ ọ̀rùn gbà fún mi ẹ ẹ ká àbá àgbà àti ọjà gbàgbà àwọn tó kàn gán gẹ́gẹ́ sẹ́nu gbẹ̀ títí ẹgbẹ́ níbi lẹ́nu ẹ̀kúta ẹ̀ta lọ́nà òun sí ẹ bá nàbí lọ́nà òun sí ẹ wọ́n ṣẹ́ mìíràn tẹ̀sí mìíràn tó ọba fẹ́ sórí rẹ̀ tẹ̀síbírù lérè lọ́rọ́wá ọjọ́ yà ká pa aṣọ rẹ ní ọba tí ń sọ̀rọ̀ fíà àbẹ́bí sọ pé ní ọmọ àgbà rẹ mọ́ndé máa gbà ó wọ́n ní ọmọ àtúgbà tó ṣe máa gbà ó ìmọ̀ ń gbà yàwó lè máa gbà ó ìmọ̀ jí o máa jí o bó ṣe máa mú wẹ́rẹ́wẹ́rẹ́ mọ́ra wọn nù torí pé innal muhibba idha habba ilahu. innal muhibba idha habba ilahu. jama wallahi kọ́ ìdàtọ̀ galani yẹn torí pé tí a bá ń pèlò lùfẹ́ ọlọ́n tó bá nífẹ́ ọlọ́n di ààyè kan tán tọ́rọ lè fọ àdùwà ó lè má tafkira. tọ́rọ lè fọ àdùwà ó lè má tafkira. tọ́rọ lè fọ àdùwà ó lè má tafkira. ẹnì kan kọ́ wà bí rẹ̀ tí ẹ̀mí mi tún sọ yìí láàrin bí adé tọ́rọ lè fọ ọkàn ó ti kú òǹbi ọkàn wà tí bá ti ń rántí ọlọ́run tí wọ́n ti ń pẹ́ tọ́lọ́run rè àgbà tí yàn bá di pé lórílẹ̀ tí gbogbo ilẹ̀ wá ń jọ sàárè lójú ẹ̀ sàárè rẹ̀ bàbá ànúrùsẹ̀ ìrìn lẹ̀ bá ti rìn lẹ́sẹ̀ agbẹ́nu àgbà yóò máa jọ bí ẹni pé àbí sàárè mi rè ẹ̀dàkùn táǹtì ìbábà àdáyébẹ́ nínú wa ẹ̀sẹ̀ ìyàn àpò ọmọ agbábọ̀dé yá nàá ìfọ̀ tó bá nífẹ̀ẹ́ ọlọ́run dá ààyè kẹta tó rí fuad tí a bá ń dá akọ ọlọ́run bàbá yìí bí ìgbọ̀ fẹ́ dákú lórí lárẹ̀ títí sí ó pùsà nẹ́bì sí ni yà gbórí kodo wà ó lìhìmà tẹ̀fùkírọ̀ ìtọ́lọ́wọ́ wà máa fi mọ́kọ́ rẹ̀ láti sánmà lójú ẹsẹ̀ ó ní ìrònú nípa gbígbé ọlọ́run bá ń kẹ̀ pé ìwọ̀n ni wọ́n sẹ̀ mẹ́wàá tí wọ́n bẹ́ẹ̀ ni wọ́n máa ń wo ìjọ àwọn ẹlẹ́mi ẹ̀ ìjọ àpòpọ̀lọ́ ẹnu. tọ́ọ̀lì fún àdùn àwọn olè máa فكيرا طائف عدوى الهبة تفكيرا kò sẹ́ni tí ó fẹ́ dẹ́sẹ̀ tí ìrònú ò ní ṣáájú kí ọlọ́run fi gbà yẹ lọ́pọ̀lọ́ èmi àti ẹ̀rọ tó ṣeun kọ́sẹ̀ nàìjírí. náà wá ṣe ìtìkáfà arúgbìn tó sùn mọ́sálásí

فاسألي هدايتك لإلى بنيتي máa wá dìrẹ̀ bẹ́ẹ̀ síwájú ọlọ́run pé ó ti mọ̀nà mẹ́jẹsẹ̀ rí ó kù bẹ́ẹ̀ mọ̀ bí níyà tí ń pẹ́ lánìyàn pé bíbá ti ń fọ̀nà mọ̀ ó ní ìlú fáwọn èèyàn bá a nọ́ọ̀rù sẹ́ òṣìṣẹ́ bá ti ń fọ̀nà mọ̀ mi wà láyìn ní kéwúrẹ́ nìkan kí n wá máa wá lu ọgbọ́n láìpẹ́ ẹ̀ẹ́sẹ̀ rí tẹ́lẹ̀ náà àwọn lè rí nàbí àwọn àyè ni so ẹnikẹ́ni tọ́ba ilé màmá gbé bọ́kẹ́ẹ̀tì omi tó sì pọnmi tó ṣe ń wítìrì wá fún àwọn ìyàwó àwọn ẹni ọlọ́run lára àárọ̀ kọ̀sọ́mẹ̀ kankan tí ọ̀yàwó tí èjáde láyà àrádìí sí ẹ̀ ẹ̀rọ rí tí ààrẹ ti yíò lè ẹnikẹ́ni tọ́bá yóò sùsùn tọ́bá òsàsù fàásù àwọn ilé ààrẹ fódìdí oṣù kan tí ọjà irú ẹni bẹ́ẹ̀ kú òun ẹni tí wọ́n kù sẹ́kẹsẹ̀kẹ̀ sí lọ́wọ́ mọ́ dọ́gba àlùkìyàmá nínú ah, ó sì gé ìgbẹ́ lẹ́yìn àwọn ẹ̀ka kìíní èèpá ọ àìsíbà ó ti wá mú di ìkàpadà fáwọn èèyàn fẹsẹ̀ ní ìbẹ̀rẹ̀ ìlànà bí ni ìyá tì ní ọlọ́run ni ó máa bẹ̀ pé à mọ jẹ̀sẹ̀ mi ó kó lójú ọ̀nà ṣùgbọ́n pẹ̀lú àníyàn pé bí n bá ti ń lékún bóyá owó lòun fún mi lórí ọ̀rọ̀ ẹ̀sìn ni o ìní ìlú kápẹ́ mọ̀ ni o ìní ìlú gbajúmọ̀ ni o ìní ìlú o torí pé téèyàn bá ti sumọ́ lọ́n pátápátá tó ju ẹ̀ lẹ̀ fàkàfà bírọ̀ bíkà hàdìyà wà nasira fàkàfà bírọ̀ bíkà hàdìyà wà nasira. fàkàfà bírọ̀ bíkà hàdìyà wà nasira fàkàfà bírọ̀ bíkà hàdìyà wà nasira. nìkan kó wá jẹ́ pé ọ̀nà àmà yẹn èso wà nípìn bẹ́ẹ̀ ọ̀nà àmà àti tọ́lọ́hún irọ́ yóò sì wà máa ràn ọ́ lọ lórí ọ̀nà àmà yẹn oríire nu lórí bẹ́ẹ̀ náà àtọ́rọ̀ ń fẹ́ wa ó tá à ń pè ní Amir ọkùnrin ṣáájú kí Islam ò ọwọ́ á ní owó ọlọ́run sánú ẹgẹ́ lọ́ra wa ṣùgbọ́n tí wọ́n bá ní kọ́ífù ibùnà amir ohun rèé o kó tó di àìlà ni àwọn èèyàn kan ń bẹ báwọn tí alásàrì bá máa balayé báyìí òun kọ́ mọ́ tí èrè yọkejì ọtí ni àwọn kan ń bẹ bá ń dì sí o ọkọ̀ kọ́ra àwọn ń bẹ ń pò ńlá ìrọ̀mí ń bẹ ń pò ńlá tí wọ́n bá pé òun rèé nbalẹ̀ mọ́ sí kóòrùn tó yàtàrí ilé bọ́bá yàtàrí rẹ̀ sùn ní ọmọ wò. ó dáa kó èèyàn o. <laughs> kò sí kò sí sọ. ó náà mara ẹ o ó dáa kó èèyàn o ǹbẹ̀ ń lu ǹbẹ̀ ń lu mi. gẹ́gẹ́dẹ́. kódà ọ̀rọ̀ ẹlòmíì lọ́rùn bèbí pé kò sí irú tí èèbó fi lè kí ọtí tiẹ̀ ká lọ lẹ́nu ẹ̀ àfàbúrọ̀ tìlú ẹ̀ wọ́n bẹ báyẹn. tinú kẹ́ẹ̀gì ojú náà tí wọ́n máa dáná sí àgbáyé ojú àgbáyé yẹn bá kà wọn bí ẹ ti ń ṣe rí yọ ọmọ pé bílì náà gan bíyàn bá yọ sí pé kọ́ bọ́ sí kùn ún lára ẹni tí ọ̀rẹ́ kan kí ọlọ́run ló ń tọ́ wọn jẹ. ní tútù rẹ̀ bí wọ́n bá sọ ẹran màálù légige bẹ́ẹ̀ yóò sì máa yóò sì máa gbá. tí wọ́n máa sún kí báyìí. bí ìgbà tí wọ́n bá ń dẹ́ran wọn ò tán náà sí o nínú ọmọ àlẹ́bí adama. omi táwọn èèyàn búde tí wọ́n pẹ́ nọ́ọ̀tì oti oti oti oti bọ́ọ̀dì tí wọ́n á dà sí tí ó sì rí tú. la ilaha illallah. náà ti ṣe irin kéèyàn wá dé fọ̀nà bí adama bí kò ìṣòṣèlú ilé ayé ẹ̀bọ nìyẹn ọwọ́ amutí ń jọkọ̀ tí ì pọ̀ ọwọ́ ajá wọlé wagọ ibunati ukina lè lè Lárúbáwá tí a bá jókòó báyìí awọ ọkùn tí a máa ń bù bí ìní ń jẹ ukina tó ti pọ̀ tó sílera wọn máa pè ní wùkánù ọmọ obìnrin ọ̀nà ó ti mutí lọ́ba bò mọ́lẹ̀ ah! kí ara ń dáwọ̀ kọ́sù tẹ́lẹ̀ lè rí mọ́ ní orí ọ̀dọ́ bàbá àti àìrẹ́ ń bẹ láyé ní ọba pé kọ́yísù lójú ayé rẹ̀ orí dáàdì mi orí dáàrù mọ́mí mi ẹ̀ serious lọ́ba bẹ̀rẹ̀ sí bùwà méjèèjì orí láti ìsìn lọ dúkìá mi mo dá méjì fẹ́ ń tọrọ mi yóò àti ní oko ìlàjì dúkìá rẹ̀ fún eléyìí àwọn yóò sì ti mọ irú ọ̀ràn báwọn wọn ò gbọdọ̀ jọ kejì ṣẹ̀pọ̀ tí mú lọ́ọ̀dì o ti bọ́ bí ẹṣin ọpọlọ òpè mọ́ ẹ wọ́n ti bọ́ bí o ti lọ́sùpá bá tó yọ ń bò jí lóru bí ṣe ń bọ̀rọ̀ ní gbósùpá ah, ah. nígbà tó rí ẹ̀ wá sílẹ̀ ńgbà ilẹ̀ mọ́ tó ti ń da lójú ẹ̀ ń wá pèpè kọ́yéṣò ní ẹ̀ ń bọ̀ ń báyìí ẹ̀ lọ́wọ́ ọmọbìnrin rẹ̀ ń tó o sí fún rẹ̀ kò bá ṣe zìnà o sọ ọmọ tó ṣe fún olóhùn ọmọ wọn sọ fún <coughs> bàbá rẹ ń bẹ nínú òun ìṣòtọ́ ń palẹ́kún àti ìyá rẹ kí aláàdé ń tọ́ sọ sí hàn ní olóhùn ìwọ náà ni wàá wo sọ ti wà gbàlá lóye èdè bẹ́ẹ̀ ọ̀rọ̀ àwọn ẹ̀sìn tó kó bẹ̀ lánàá ah ó ní dúkìá ọmọ fàdí ẹ̀yà dà ha ètò ọ̀fẹ́ náà wí nù ó ní fún tani nà ha ah, ah, báyà ah, tó ọ̀rọ̀ yóò ní ṣé wọ́n sá ti wà bá àwọn yóò sọ wá rè tó jẹ́ bàbá gbàdé sọ ọmọdé tó wí sọ́nà ọba rẹ̀ nìkọ́ ìṣùgbà ni báyé bá fẹ́ máa lọ báyìí máa ń lọ ah, ìbámọ̀ dákẹ́ nìkọ̀ọ̀kan wá dàbí kọ́ ìṣù sí dàí ó ń pẹ́rọ ààyè túlẹ̀ amúrọ̀ sọ́ọ́lì àtàwà fìyà rọ̀ ààyè túlẹ̀ amúrọ̀ sọ́ọ́lì àtàwà fìyà. خصال تفسد الرجل لحليما خصال تفسد الرجل لحليما خصال تفسد الرجل لحليما فالله فلا والله أشربها صحيحا فلا والله ولو شفى بها أبدا سقيما دفو ولو شفى بها أبدا سقيما ولو شفى بها أبدا سقيما ولا أهدي بها أبدا حياتي ولا أهدي بها ثمنا حياتي حياتي ولا أهدي ládìrú làhà àbádàn nàdìmá. ayé mi. أو شاربيا فإن الخمر تفدو شاربيا وتجليهم بي الأمر لي عظيما ما وتجليهم بها الأمر لي عظيما وتجليه بها الأمر لي عظيما قل رأيت الخمر صالحة وفيها رأيت الخمر صالحة wà ah, fíhà. ó lọ tí mà dá o. Hmm, kí ló dé. orin ò ti dà. kọ́ ràyè tó lọ kọ́ mọ́ sọ́ọ́dì bàtà wà fíhà. ìṣesí wa nìyẹn tí wọ́n bá fẹ́ géèmì ọdíẹ̀nsì lọ́dọ̀ àwọn èèyàn sísẹ́mù tí wọ́n lò mú. Ah. Ah. ṣé n tó tù wí fún àrè látù ló sì àwọn ẹ̀wọ̀n ìyá wa láti wá gbọ́rọ̀ rẹ̀. ọlọ́tí máa dá púpọ̀ o. yẹn xisọ́lù nkankan búkan ni tufsidu rọ́dùlà halima tí wọ́n bá lé yẹn rè tọ́pọ̀lù ẹ̀ pé tó jọ ń sùúrù ẹ̀jẹ̀ òmùtí. xisọ́lù tufsidu rọ́dùlà halima xisọ́lù tufsidu rọ́dùlà halima. kọ́dà láyé mi látòlí lọ fàlà wàlláhi aṣọ́bù wa sọ̀hí ẹ̀. ẹ̀dẹ́kun fàlà wàlláhi aṣọ́bù wa tára mi yábà ìdí egun mi le àyìn ní bá fẹ́ràn mi mọ́mọ́ lẹ́nìkan bá ní ṣé wọn wà lè fi kí àgbo ó ní wàhálà òṣì fàbíyà àbádàn ṣèkìmá ẹ̀ka mi yìí máa gbọ́ wàhálà òṣì fàbíyà. nǹkan tó lè máa ṣe nígbà kan máa wọ́n lọ wọ́n àpá wọ́n àpá àfọ́tí sí mi tí wọ́n bá ibà mi ṣàgbó ṣe é ni ẹjẹ́ ìròyìn ẹ̀ sí oní òbí bí a fámànà ń hayati wàlá òbí bí a fámànà ń hayati ní tó kù ti mo lò láyé kọ́bọ̀ mi ò tó bọ́ọ̀dì pé mo yọ ọ́ tàbá ìlápò pé mo fẹ́ yọrọ tí mọ́ èyí wọn kan wá kọ́ ولا أدعو لها أبدا نديما ما ولا أدعو لها أبدا نديما ولا أدعو لها أبدا نديما ọ̀tọ̀ ni kéèyè ti pọ̀ ń fi nǹkan lẹ̀ kójú ọ̀mọ́ tó wá pọ̀ ń bẹ̀ láyé ẹ̀mí wọn àgbẹ̀ kọjá wájú mi rí tàbí wọn máa wúlùkà fún èèmú tán kí n wá ronú pé ah! nígbà tá a dé ń ṣe aráyé sixty wà láìka sílẹ̀ mi mi mọ́ torípé fa ìnáyé kọ́mọ̀rọ̀ tẹ́fúdọ̀ òṣàrí bí a dákun fa ìnáyé kọ́mọ̀rọ̀ tẹ́fúdọ̀ òṣàrí bí a. ẹbẹ́ mọtí gbogbo ẹtí bá mú ayé ní òtí kọ́kọ́ dójú tì níbi tí ojú tì ètí ṣe é mú máramá ní ẹ̀rọ ọmú tí yó ọwọ́ akó gọ́tà wájú ilé àná rẹ̀ nílé akọ̀la àárẹ̀ ìfọ̀ wà lé àárẹ̀ ìfọ̀ wà lé nílé ìyàwó ẹ̀sẹ̀ wọn àbọ̀ ìyàwó àwọn ẹ̀gbọ́n ìyàwó ẹ̀ àbúkọ̀ àdíjá kó lọ ti pọ́ mú bọ́tà. وتجنيهم بها الأمر العظيمة ما وتجنيهم بها الأمر العظيمة وتجنيهم بها الأمر العظيمة nígbà tí ń pa wọ́n lọ alámọ̀rí tó tóbi tẹ́dọ̀kọ̀ ò lè ronú gbé bẹ́ẹ̀ òun wá fi ẹ́ nígbà bá wá la ilaha illallah ọwọ́ agbé pósítà àtàwọn ní ọdún ọtí bẹ́ẹ̀ ọlẹ́ni yìí sẹ́ni yìí ọtí ọ̀bà níyẹn tó mú a máa kóra ìmọ̀nú gọ́tà àwọn apàdà jama'a àfẹ́ rọ́ọ̀ṣì bí idnillahi ta'ala rìwáyà kọ́tà fẹ́ gbé wa à ń pẹ̀lẹ̀ kan ní anadiru ibnu amr alharithi ayára mi mani haritha ṣáájú kí islam ò tó dé ìnàkúnà bí jahiliya fa arsaltu ibnata li bàbá ìwà rán kanú àmà rẹ̀ ọjọ́ ma bèèrè kékeré kètí ìdàgbà balagaga ìlànà gọdírì gọdírì àdá bàbá ìwà fún kúrò bá fún kọlọ ọpọlọ wa ọmọ ìwà dìde ọmọbìnrin kékeré ni o ọmọ bá lọ ọmọ bá lọ fasọ́dà fati indalkọ̀dírì jìnnìyàn àjẹrù kan náà wá wá bí omi ń táìmù lọ́wọ́ ah ọmọbìnrin kékeré yìí ah bí ni ìsìn bá lọ yìí ah, arẹwà gidi ní ọ̀dà tó bá dàgbà o fàtàtàfọ́ ha fàtọ́rọ̀ bí ha bó ṣe palẹ̀ ẹ̀mọ́ náà lọ́ba gbé fò lọ. ọmọ fẹ́ẹ̀ dé tá a ní ọlọ́rin pọnmi wá wọn ọ̀rọ̀ ma bàbá kẹgbàjarì káàkiri sí gbogbo òlu bí ẹsẹ bẹ̀rẹ̀ wọn wá wá títí títí tí lè má wò rí àwọn wọn ní ẹsẹ yẹn àjò ìjẹ apá ìpọnà wọn olè ẹgbẹ wọn lókè wọn sá wá wá wá wá wá ní abajà ní abajà mi bẹ́ẹ̀ ó ti wá pẹ́ láàmì ọdún sígbà wọn fàjáà sheikhun kabir bihadihi bint làgbàlagbà kan bá dé lọ́ba mọ́mọ́ ìdè eh? bàbá rẹ̀ bá rí lágbájá olóòní ibùnàtì oní wàlláyà wálìdì ibùnàtòkì ọmọ ẹ̀ náà ni òun lágbájá ni à ah, ṣùgbọ́n gbà tí wọ́n rí ṣáhàbà láwùnú ha wàtọ́lát àdùfáàrùhà wàdáhàbà láhmùhà àwọ̀ rẹ̀ ti jà gbogbo ara rẹ̀ ìlókún gbàtìta ní ọba gẹ̀ èèkan nínú ìsàmbọ̀sàmbọ̀ yìí àwọ̀ rẹ̀ ọjọ́ mọ́ lọ àrùn hàn gbogbo kí lójú ẹ̀rọ kan ó níyà abi àìtàdàkátà laylatal qadir sẹ́ẹ̀rán tí òru tẹ́ni lọ pọnmi wá ó ní bẹ́ẹ̀ ni ó lòun débi tó ti pọnmi lòun bá rọ́kùnrin ọ̀hún àsáríjà nù ni bó ṣe rí nù ọ̀sà gbóhùn fò lọ. ṣùgbọ́n wàláhi wàlá máa fa àlàbí muharraman qabla ṣùgbọ́n kọ́ bá ń sa ìdarí ìdí gbogbo fún mi sọ pọ́ǹtì kan ṣùgbọ́n kọ́dà kò sí mi lásán wòrí ń bọ̀ pé bàbá rẹ̀ wọ́n bá sáà tọ́jú ọ̀tọ́jú ara ẹ̀ sá ti yá ọ̀kan nù àwọn ọ̀dọ́ òǹsà ju hitiba rẹ̀ àsàtàwọn ọ̀dọ̀ tó ń dá ní ìsinmi wọn ni kó wọn gbà mi ti ju tuba system ṣé inú náà tó bẹ́sẹ̀ mu naam ọ̀rọ̀ ọ̀rọ̀ tẹ̀sìn pánlé ah, mo ti ju hitiba rẹ̀ kọ́dọ̀ owó rẹ̀ rọ lẹ́nu alùsùn náà sọ́ọ́ lónìí rẹ̀ sọ́ọ́dọ̀ rẹ̀ gẹ́gẹ́ tí wọ́n fẹ́ hasbunallahu wa ni'mal wakil àmọ́ wàyí àmọ́ ti fẹ́ sẹ̀sìn di yunifọ́ọ̀mù kí ló ń jù láwìí. láìsókò láìsókúta. ọmọbìnrin sáyò ojú láti fẹ́ mi wàzáwàjúhù ní a bá fi fún ṣùgbọ́n ìjẹ̀nú yìí ń sọ fún ẹni yẹn nígbò tó ma lọ wípé ìnìtàtì ìláyà falifali bíi tọ́ ọba ti ní ìdí mi sáwì bó ló nǹkan ó ti kọ́ ní tí ó sọ akẹgbẹ́rì wáyà mi wà pò fún gi ipe kọ́ dáná sí tẹ́fì bá ti yọ ń bẹ̀ òun wà ohun àtọkọ rẹ ti wà pọ̀ títítítítí bẹ́ẹ̀ ní tí sàmọ́ ń ṣẹlẹ̀ láàrin lọ́kọ láyà ń pa pé ìgbón rẹ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ọdẹ bọ́kọ sì bẹ̀rẹ̀ sí ń bono wípé kò yọ ọmọ sí wàwú fa anti majinunatun shaitonatun. ẹni bẹ́ẹ̀ jí rọ̀bí batul jin yà á kó nfẹ́ obìnrin náà bóòlù sí rẹwà tó kí náà fẹ́ fọ́fọ̀fọ̀rọ̀ lára rẹ̀ ẹ̀já jẹ̀ nù rẹ̀ Só tó lè wà gbáyìí lọ ní ìwọ wèrè ó dùn ó sá pariwo eléyìí làlìjẹ̀ nù lọ́ba ń sáré bọ̀ àtàwọn èèyàn rẹ̀ gbogbo ẹtí wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wá ń gbóòórùn wípé hmm, tí è bá ṣe ti ẹ̀sìn tí ń bẹ lára àwọn ọkùnrin làfàkọ́ àtò àìnáìkì ojú ẹ̀ méjèèjì ìgbà kọ́kọ́ fọ́ ana rọ́bù hadhihi bint èmi mórí ọmọbìnrin yìí wa rabbaytuha fil jahiliyyati bi hasabi wa fil islam ìtumọ̀ lọ́nu bi dini wallahi ma kashaftu laha thawban qat ọmọbìnrin yìí nígbà mo mú èmi náà rẹ̀ musulmi mùsùlùmí gbà náà kẹfìrí ni mí àìgbọ́n nǹkan tó yọ mẹ́rẹ́sì ṣùgbọ́n mi ti mẹ́rin mú tọ́nà nípa bí kí ìbá ń dàgbà lọ báyìí yọ ọ́dà fìtì náà láàrin àwọn èèyàn ti wá dé àsìgbà tí wọ́n bàlágà sí títí títí títí títí títí títí tí mo ṣe ń sọnù kí lọ́wọ́ fàtẹ́ ìfilẹ̀ ó ní ìgbà tó tó táìmù kan ìjà wá dé láàrin àwọn àdìjàn náà kèfèrí àti àwọn mùsùlùmí ṣùgbọ́n àárín bí wọ́n pọ̀ jà wọ́n lọ àwọn tí ẹkùnkùn wá bá wọn yìí òun wá ní ya Rabbi ìǹgọ̀fírtù wa ashabi bihawula rọ̀dátù hadil bíti ilà àlìhà ọlọ́ọ̀bà mi ò mo ṣe àdéhùn fún ọ tó ọba lè jẹ́ àborí láwọn mùsùlùmí àlìjẹ̀nú yìí àwọn kẹfìrí tó bá jẹ́ àborí wọn pẹ̀lú ògùn ọlọ́run ọmọbìnrin tó pé ńgbà mo ti gbèsè ń dá padà ìsìnkan mo sì ń sáàdé nǹfọ wípé ń kàpàṣọ lọ́wọ́ àwọn èèyàn rẹ̀ ilójú ó dèrò bíi ọkọ̀ ẹ̀sà ń gbàbá ni bàbá ọmọ bá dáhùn wípé izhar lana ọ̀wájú àríyọ bàbá ti ẹ̀rí ọ nùkàfí òkàlẹ̀ sáníkà ilẹ̀ iná ọmọ mi tó bá ń tọ́jú láti ẹjọ́ yìí mo ti rí pọ́ bá àpàrà bá ń tọ́jú àti dára tó ṣe káti ẹ̀sán lẹ́sàn ríla bàbá wa àgbà ó ti bẹ̀rẹ̀ nǹkan mẹ́ta kan àkọ́kọ́ ànárọ̀ wà lànárọ̀ ká máa rí kẹ́ má ẹ̀ lè ríà lórí bọ́lọ̀ ń sì dáwà yìí bákàdá wà á nàí ṣàbẹ́yìnà àtùbákì sárọ̀ gbogbo bí ilẹ̀ bá ti lanu káàkiri kòtò lọ́tún lọ́sì ká máa gbé bẹ̀ àwàsọ́dọ̀ yín bí kọ́dà sì máa wo wà á yẹ rúdà ṣẹ́yìkù náà fátán ẹ̀ ń bá ti ń dàgbà ti ń darúgbó nù wa ó tún ní ntọ́nà òye máa bá sọ́ọ́ di ọmọ èké padà tọ́jú yorùbá tí ì tò ẹ̀ sáfà wàhálẹ̀ pẹ̀lú bá a ṣe wáyé nìyá kan bá ń sáré bọ̀ ìyá arúgbó ni ọba níyà jìnnì ìyá jìnnì ìnìlì ibùnatan tuwaani minihumma ribi bikasi rọ kí ni wọn pè bẹ mo lọmọbìnrin kan tọjá wípé ibà fòní lọ fòní kúfọ làǹdè ní dàlámù olábàpẹ ní humma ribi bikasi rọ naam nígbà tí wọ́n fẹ́ máa túnú mú jídù lẹ́nì wọ́n wá kọ́ bẹ̀ wípé humma malaria malaria. ṣé bẹ́ẹ̀ nu. nígbà tuntun tí o rí túmọ̀. ẹ ní parun àbá. wọ́n á tún pé wúmọ̀ kí o. wúmọ̀ malaria. malaria. malaria. ní akọni mo ń jíròrò ẹ bàbá mi bẹ. malaria. irú wọn bàyí ní dọ́mọ ìlàmù àjẹnú wa ní kò burú sọ́ọ̀mà dùbáàbù lè má ìrìn èsì kan bẹ̀ tí ń pèlè èsì omi ó ní ọlọ́ọ̀mú méje kọ́ wa lórí wa okùn. oríṣiríṣi kọ́lọ́kọ́lọ́kọ́lọ́ náà méje kó súnmọ́ kínní o kọ́ wá súnmọ́ ìtàn ọmọ rẹ̀ òsì ọmọ wọn dìde bí ẹgbẹ́ nǹkan kò sí mọ́ ní ẹ bá síbẹ̀ kèétí ìkó mbẹ ọmọ ti dìde bá ọmọ pé nǹkan kan ọmọ súnmọ́ eléyìí lọ́lẹ́gbẹ̀ẹ́ kan ẹnìkan tó wá ń bẹ à ah, eh, inshallah. alhamdulillah alamin wassalatu wassalamu ala na'am abe se jamu katole se jamu láàrin riwaya méjèèjì riwaya méjèèjì àkọ́kọ́ mo meleki jinawa ani antori abdurrahman bin abi layla ní ayé umar bin khattab radiyallahu ta'ala anhu mushkila higir gasale pẹ̀lú ọkùnrin kan àti ìyàwó rẹ̀ ẹni wọ́n wá tí wọ́n rí mọ́ ẹni tó àbábà tó ti lóbe ọ̀rọ̀ ìwà alágbára díẹ̀ wọ́n ti wá ìyàwó tó parí ìdá wọ́n wọ́n wọ́n mọ̀fúkúdù ni ẹ ìyàwó padà fẹ́ lómi kò pọ̀ ẹ̀lọ́bá máa ń bẹ ìyàwó rẹ̀ níwáyà ń bá aṣọ láti ẹjọ́ ọ̀sádìlẹ̀ àmìrì muminin mọ́bí Khattab ńgbà wá lọ́dọ̀ ní aláàmà yatruku ba'dukum ahlahu kí ló dé tó ń kálukú yín tí kí lẹ́ẹ̀mà pẹ̀ ń bá ẹgbọ́n tí ó máa ń wí o ẹni tí ó lébo sí ọlọ́run kí lẹ́ẹ̀ pẹ̀ ń bá kìtẹ́ yìí máa fìyàwó lẹ̀ gbèrè báyìí. sẹ́gbọ́n tó ló ń bá kí n tó sẹ̀pẹ̀sílẹ̀ ló pe ń tó lóun ṣe kí ó la ìfútu ọkùnrin wa ní àyà àmírọ̀ ìmùmìnì ẹ̀bà gbọ́tẹ̀nu mi ẹ tó dájọ́ hinnali rudran mo lẹ́skúsì lẹ́skúsì ọdún ọmọrin àti ọdún àti oṣù mẹ́rin àti bí ọdún mẹ́wàá mẹ́nu ó ti ṣe yí dà ó ní ẹgbọ́tẹ̀nu o èrò ti pé kí à ń tẹnu rẹ ó ní kharatu laylatan لأصلي صلاة العشاء في مسجد قومي جماعة mo jáde lálẹ́ ẹjọ́ náà mo fẹ́ lórí ìkírù ìṣáì níjọba bábá fẹ́ ìṣèlódé náà nìyẹn fastotir bí ẹ ṣe gbé lọ́nu àjàgbé ó lóun wá rọ àwọn èèyàn yìí wọ́n so mọ́lẹ̀ ìfẹ́kọ́sọ́ títí títí títí títí títí títí fa sálìjànú ìmùsùlùmí ní àgbẹ̀fẹ̀rẹ̀ àwọn lòkọ́ta níìdì táwà níìdì tí ó hẹ́pù àmọ́mẹ́ ó sàwà lọ́dọ̀ wọn ó ya fagọ́záhùn kọ́ọ̀mùn minalijin muslimun làwọn mùsùlùmí kabadé tí ẹ dálìjànú ẹgbẹ́ wọn náà ní ọba kógojá ìlú àwọn tìǹtì ń mú yìí àsán tí ń mú kẹfìrí alìjẹ̀nú ni á nígbà kógojá wọn ọ̀rọ̀ ìní agbára wọ́n sáàmù ẹ̀mí àwọn èèyàn tí ń mú fàkúntù mímọ̀n sábàwò nínú misarayahu òsán padà wà wà nú ẹrú tí àgbègbè táwọn èèyàn sábà mẹ́rin ní wọn ò mọ bóun ṣe dọ́dọ̀ wọn ń bọ̀ pẹ́ tí wọ́n dé lu wọn tí wọ́n kó bu àwọn nǹkan tí wọ́n pín tí wọ́n lé lẹ̀ lè ìsàlìjẹ̀ nù. arákùnrin ó ní ẹ̀ bó ṣe ń wòye ọ̀jọ́ ara bíi ó ní bẹ́ẹ̀ ni ló ń ti wà ní ọwọ́ àwọn èèyàn ọtọ́jọ́ mẹ́ta ah. kí ló gbé ọkùn lé ah. ó ní mo fẹ́ lọ kí ṣáì ni ìṣáì à ń ta ni ó mùsùlùmí lóo wọ́n ní láyéláyé àwọn àwọn ò lè mú ọmọ ìyá àwọn lẹ́rú nukhayiruka bayna an tabqa bayna adhurina wa bayna an tarji ala qawmik mẹ́rin tó bá ń wọ̀ nítorí ẹ̀sìn ọlọ́run ọba sọ fẹ́ wà pẹ̀lú wa kájọ máa ṣe kájọ máa jẹ kájọ máa mu kọ́ ọmọ gbogbo ayé àlàáfíà pẹ̀lú wa àbọ̀ padà sọ̀rọ̀ àdùnmọ̀ àjọ máa ṣẹ̀sìn náà ni àbọ̀ padà ọ̀dọ̀ àwọn èèyàn rẹ̀ ah. yọ̀wọ̀ mi ń bẹ́ńlẹ̀ ìyàwó mi bẹ́ ilé rẹ̀ fàtàtù rùjúwà bákàlá fi hùnà obìnrin yìí retí mi láti ẹjọ́ yìí ilé mò ń lọ wọ́n wá ní pẹ̀lú ògbọ́n á ẹ̀rù òsì ní bọ̀ á sí ọ ẹni wá sí ń wá tí wọ́n á mú ń wá padà tẹ́rù òfin bá wọn. èrò ti pé ní ẹ bá ní ọdún mẹ́rin àtọ́sùn mẹ́rin àti gbígbọ́ mẹ́wàá fọ́ọ̀mù àtọ̀ àmọ́kọ́ mi bí ó ṣe àjọ̀n kí lẹ̀ ń jẹ ó ní kúlù máa lámìlíkà símúlò àlè gbogbo ń tí èèyàn náà bá lè jẹ láyé ṣùgbọ́n tí wọ́n bá ti dá ọlọ́run ọba sí ìlànà rí jẹ. gífà ó dé ní òkú ajá ní títì òkú ẹdìẹ àwọn ìjìnà sí pọ́tírì ẹ̀ẹ́sẹ̀ pé bí ẹ ti orí odò ẹ̀mí yẹn àwọn máa kó tìkẹ̀tìkẹ̀ ẹ̀sà ni tẹ́ ń mú wọ́n máa ṣàrọ́ọ̀bù kan orí ṣàrọ́ọ̀bù náà lè jádàfù kí ló máa ń pè ní jádàfù kúlù máa lam yukhammar gbogbo tí wọ́n bá máa bu nǹkan mímu sí tí wọ́n bá bò jẹ́mọ́ ẹ̀ máa wo àwọn ẹ̀kọ́ tó wà fẹ́ kọ́ o ìpìlẹ̀ iṣẹ́ kì ní ti gbogbo fìtà ń àbọ̀ kò dé o bọ́ǹfìtà sẹ́ àbúrú sínà kò dé bọ́ǹfìtà o èpè búburú iṣẹ́ nu lé ọdẹ tí mo káàbọ̀. ọbú ojú mi ò bù ọ̀rẹ́ kò dé kókó tí wọn náà rọ mí sí ọ̀hún gbogbo ntẹ̀yìn àwọn mùlá jùísì ló gbé kalẹ̀ ní o tíì ní o ó tutù ní ọgbọ́n ní o tọ́ọ̀ bàṣà ti ẹ̀ bò ó àdúgbò sàṣẹ́ ẹ̀ wọ́n mọ̀ bù tí ń sọ́jà lẹ́nu yìí àìsọ̀fà jàǹkàbíjọ́ sẹ̀ ó ń sọ ọlọ́ọ̀ni tẹ́nìkọ̀ọ́kẹ́ bá wọlé rẹ̀ tọ́bẹ̀ sọ pé bísímìláì tó tilẹ̀kùn kò sí bàbá lè sùn sílẹ̀kùn mọ́ fa inna shaitan la yaftahu baban dúkìrọ́sìmọ̀lá rẹ̀ èsù kan ò tí ì sí èsù jẹ́ èsù sí èsù jẹ́rí láyé kó pọ̀ wọ́n sílẹ̀ kò tẹ́lá kọ́lọ́wọ́ bá sí. ẹ wá dákun ẹjọ mo fẹ́ bá sọkọ́ bísímìlá mo fà sọ sí mi sasoro english wọ́n sọ pé òun fẹ́ fọ́kàn filami Bismillah. yìí ni ó pọ̀ wọ́n ká kéèké sí ọ̀kan náà ọmọ ìyá kan mú fílà ní tọ́kọ̀ ọkọ̀ ọ̀fẹ́ dé fílà báyìí bó tiẹ̀ ti dé bí èdè ọkọ̀ gbà bó ń tọ́nà bẹ ah fún ní nǹkan ti jẹ́ wọn òun sáwọn wò àmbẹ̀ wájú bí kánú ọmọ ìyá náà ni bisimilayi ẹ máa anisasa ìwádìí tó bá ti di òru tẹ̀ bá fẹ́ sùn ẹ ti dẹkùn lẹ́yìn lápá náà wọ́n bá sí bákan náà gbogbo àwọn sìkọ́wì àwòkíyàwó ẹ̀ ẹ̀ ẹ̀ dé báàfù ni o ànábì tí àgbà tọ́ba á sì mọ̀ pé ń ṣe ni. lọ́wọ́ àlẹ́ yìí sẹ́lá. ohun ìgbàgẹ̀dẹ̀ ló ń bá wọn ìtúwọ̀ èdè kí nira ni àníbi tí wọ́n sọ fúnra tá à ń bọ́lẹ̀ yìí táwọn padà ní ọmọlókun àníbi ni wàlẹ́wọ́ àǹtẹ́jì àlù àlẹ́yìn wàlẹ́wọ́ àǹtárùgbò àlẹ́yìn sáwọ́kọ̀nù kódà kò jẹ́ wípé nǹkan tẹ́ ẹ pami sí tẹ́ ń lóyìn kódà kẹ́ ẹ kàn fi bí igi lé lórí ẹ ti balẹ̀ sínú ìṣòro lẹ́gbẹ̀mọ̀ torí ọmọlókun táwọn máa lò àgbà báàfù ẹ kàn mú kí ẹ lórí bákan náà gbogbo ń tẹ́ fi ń dáná pátá kọ́ọ̀pù tẹ́ fi mú mi ẹ má sí ilẹ̀ o pọ́ọ̀tù ọbẹ̀ pọ́ọ̀tù ọbẹ̀ ẹ má sí ilẹ̀ o. olóhùn ọ̀gbọ́n kọ́ bá máa fẹ́ rí kọ́ má bàa kán. nítorí pé ọ̀sán á ní àdánwò kẹtí máa ń sọ̀kà láti sánmà náà àdánwò yóò ní kọjá òfò yóò ní kọjá àrùn yóò ní kọjá lórí gbogbo tí a bá máa ń lò tí wọn ò dé àfi kó yé inú ẹ̀ ẹ̀dàkùn dókítà ń gbìyànjú ni ẹ̀sìn jáwọ̀ mọ́pẹ́ tí ọmọ ẹ̀dọ́ irú nínú ìran àrùn kò yé máa sọ̀kalẹ̀ kọ ayíyá ọ̀pọ̀pọ̀ àwọn ọ̀pọ̀ tí mi dàgbà àgbàgbàtà àwọn sùkúl ẹ̀bà tútù ló máa mi la mo rọ̀ ń jẹ́ ìsìn nǹkan kan rẹ̀ sẹ́mi ní muslim àdébí wàá kẹ́ ẹ̀fà pé fi sánà laylatan lára àkí ọlọ́run náà tó ni ọlọ́run wa máa máa wà á padà bá ní fúnlẹ̀ máa dẹ̀wò ìkọ̀wájú ó dòrú kan lọ gbogbo ọdún kọ̀ọ̀kan. òru wo ni ó wà jẹ́. òru wo ni ó wà jẹ́ àwa náà. sọ́mọ kọ́fà bọ̀ bẹ̀. ìjọ torí ẹ̀ lọ́jọ́ tì ní o tí ń káàkiri sí o kó sì gbọ́dọ̀ sánà bí lẹ́nu. kó se mi. jẹ́bẹ́ ẹ̀ dákun bí kànga sí ó yóò so tó kànga yìí wá ní òní kọ́fà yìí èpè ní èpè máa lé wáṣẹ́ o wọ́n ní òbó mi bẹ́ẹ̀ ń dàjí ẹ̀tọ́ tún ní ìdí ẹ̀ náà ti á pọ́n wọ́n ti gbọ́n mi láàrin àwọn èèyàn náà lé tàjí ní ìwúwo lórí ibú ọjú ẹ̀ ní ríjà jọ ní sálẹ̀ ẹ̀ orúsì ní nǹkan ìṣẹ̀lẹ̀ mẹ́júmọ́ ààrùn àwa bọ̀ àwọn ìbéèrè táwa wá nídìí táwa nídìí tàfẹ́ fẹ́sì clear o tá a bá ní ẹjí ọmọ ẹ̀ kan lọ ṣe bọ́ ọmọ ekele tí ọmọ àti gáàrú ṣe tẹ̀yìntì tí wọ́n lọ sí lọ́n ti jẹ́ o. kí lọ kí. gèdè tó ló bè ń lé bó o ní ẹ ṣe rí jí o. hadithi ẹ ń bá sọ pé bisimilahi ní adúlọ́ sí ṣe ń fi adúlọ́ fi sàmà. àgbà afá àti ń kà fáwọn èèyàn jọ ti ń kà lọ. nà á egbò lákàmbẹ́lẹ́sẹ̀ rẹ̀ bí ṣe ń kà náà kí òun egbò ẹ sì ń pé ànábì ní bíyànjú wíkì ní abúkò ò ní í ṣe láti ìrọ̀lẹ́ náà onímọ̀bí ẹ̀ ti mọ̀ mọ̀bí ẹ̀ wò wàláhì wàláhì ń èyí wí ṣùgbọ́n òru jọ ọmọ gbàgbé náà mọ̀ kàdáwé yìí bẹ́ẹ̀ tí wọ́n fi sí àwọn èsì á ṣùgbọ́n náà ni wọ́n padà jẹ́ o but káwọn fi wì kọ́ yà ànábì sí e tá a bá rí ìran ẹ̀ka fi gbé tèèyàn náà ojú kàtúnù ojú kàtúnù àti àkàdífì ẹlẹ́mì àdífì jẹ́mẹ̀bì láì ṣe ìtọ́nsẹ̀ gbogbo ń tẹ́ bá ń dẹ́wò ní ọmọ wa báyìí tí ẹ̀ bá ní wọ́n sáré yọ́wà bẹ́ẹ̀ mi wá. yọ́wà o yọ́ tẹ̀lé kanu ojú kejì tá a kidnapper nínú àwọn àlejò náà mùsùlùmí wọn àríkẹ́fẹ́ rí wọn. àjọmọ̀gbé. kèkí ni o kèfèrí inú wọn ẹwà jẹ́ àpàrẹ̀sílẹ̀ yorùbá ta lẹ gbọ́ pé ẹ gbé lọ rí tó yẹ wéere ntí wọn àkódẹ́gbẹ̀jì mọ mọ tí mo fojú mi rí báyìí tọ́jà gbàlagbà alùsàn lọmọ yẹn o tájà gbé lọ tí àjà gbé lọ tọ́wọ́ àdẹ́gbẹ̀jì ń gbòde wé o ò lé wọ́n lọ́kọ́ báyìí kan ó wọ́n lọ́kọ́ sí kí ni o. ọba kankan ẹ̀tọ́ àmà ẹ̀kọ́ ẹ̀tọ́ àwẹ̀ mọ́ náà o àǹtọ́jà fà wà ámà ṣì mọ́nà àná wọ́n jàlúkà lógun àwọn ẹ̀kẹ́ jàlúkà lógun ìlú yìí wọ́n sá bí èsì wọn ń bọ̀ padà àwọn mùsùlùmí ẹ̀dẹ́ pọ̀ wọ́n bá rọ́kùtà gbangba kan wọ́n sì fẹ̀ẹ́ dárẹ́ lálẹ́ lẹ́nu kábàdà ẹ̀yà ọ̀yọ̀yọ̀yọ̀ ẹ̀jẹ̀ adálẹ́ káfọ̀ òṣùtà igi káde ah, ẹ̀nu kábàdà náà sọ̀rọ̀ pé tàbá ẹ̀kọ́ kókùtì ọmọ gbòná o ẹ jẹ́ kí aṣọ òkúta yìí ẹ̀wọ̀n yẹn ní ọba máa fẹ́ sún sún tí ẹ máa sún bó sì bẹ́ẹ̀ bí òkúta ọ sá gbé òkúta kó omi tí wọ́n ti fẹ́ dáná ní ọba sún ó ká kùtì sọ̀rọ̀ bá dìjẹ̀nu sí wájú inú pé lágbájá àfa àwọ̀kọ́ إذا جاءك مريض فكل ما وصفت له من داء فهو دواؤه من دواء فهو دواؤه gbogbo ní aláàárẹ̀ tó bá wá bọ̀ ìntọ́ ọba ti rònú ẹ̀mí ẹ̀ pé náà ní ìwòsàn pẹ̀lú ògbóná yóò sì máa jẹ́ ìwòsàn. ó nà ti wà báyìí ti pẹ́ òun ti ẹ̀ fura sọ́rọ̀ fàjá àwọn sheikhun kabir kúfà mọ́sáàsì kan ní kúfà ní rọ́ọ̀kì làbàràbà kan bá wá bá la ilaha illallah mọ̀ntẹ́fì hùn bákùnà ikùn ẹ̀ tó báyìí ikùn ní ń fi ìbọ lẹ́nu ìbádé oníyàgbájú onírin ó ní ah, fáńdúrì làbá tó ní akaltu awolama akul wàhánà hakada mọ jẹun ọjẹ o. <laughs> ẹgbọ́n bàbá eléyìí ṣe gbọ́rọ̀ kalẹ̀ <laughs> ní owó kun mi ah, ṣé nǹkan ṣẹlẹ̀ okùn mi mọ jẹun jẹun bí ó ṣe rí náà rí mo ti á kùn mọ́ báyìí ó ti pẹ́ dákan kọ̀mẹ́tì ọ̀sán tó tọ̀ ó fi wá ìwé ẹ̀yẹ ṣùgbọ́n ìgbé ẹ̀ pẹ̀lú dẹ́gbẹ̀rì ilé ìṣòwò lè dúró sọ̀rọ̀ yìí ó ti kú ọ̀la ó ti kọ̀ ọ̀la gẹ́rẹ́ ló kù ẹ̀rù sábẹ̀ ilé ìrùbá lọlé nítorí ọkẹ̀jọ tó táìmù lẹ́ni bá dé padà ló bá ní afa biya nan da o bani an takadza o kura burúkú ni ọsẹ bọ́sọ bẹ́ẹ̀ kula nà ẹ̀hún táìmì ló bá ní a ah, ẹ sì máa wo mọ dẹrù bá ní o àṣẹ dẹrù bá ó sì padà máa jẹ́ wòsàn fún. ọsàn kan sì sábà bì ó fi ṣe déédéé ẹnìkan ìjẹ̀nu bá wá gbé lọ́nu wá ń bì ẹ̀dá kan alìjánu mùsùlùmí báwa náà ṣe ń kírun ní ń kírun bá a ṣe gbà yàn gbà wọ́n bí sí pẹ̀lú kí a máa wọn. kí wọ́n fẹ́ fi ọ ṣe. kí wọ́n fẹ́ kí wọ́n fẹ́ di ọ sí. kẹfẹ́ rí nínú wọn ló le àwọn ìjẹ àwọn ìjẹ ẹ̀ǹtí á jí lọ táwa tó ti wá ń sọ yọ ọmọ wa dàrú táwa tó kílíà nìkan ń bọ tó ni sí ẹrí gbogbo níta sàn dá ọ̀dà zàwùjẹ́yìn zàwùjẹ́yìn kò sẹ́ni tó lè pọ́n lè gbọ́rọ̀ lọ́wọ́n ọba yé tán pátápátápátápátá kó fi àsopọ̀ máàkì ẹ̀ tán abẹ́rẹ́ nù lábẹ́ zaujeni náà gbogbo nǹkan kọ̀ọ̀kan lọ́lọ́n dá pẹ̀lú ọ̀rẹ́ rẹ̀ àtọ̀tá rẹ̀ tẹ́ bá mú nǹkan báyìí àti lé ọ̀rẹ́ jọ ní tẹ́ bá mílẹ̀ àti lé ní ìjọ ọ̀sọ̀ rẹ̀ àwọn tó jí ọmọ náà rẹ̀ rẹ̀ ọmọ ẹ̀wà wà ìmọ̀ yẹ ọ̀gbọ́n rẹ̀ wà nùmọ̀ ìrẹ́ ewé kan bẹ̀ nù gbó ìnìdáàpọ̀ ẹ̀ téèyàn bá fara kí èyí ó pòórá natural sí lọ́lọ́run síbẹ̀ èyó pòrá èyó bàrẹ̀ bómi wàláhì lẹ̀dí ìlàìlàìlàwà nígbàtà à ń sọ lẹ́yìn à ń pẹ́ kíkan ní gílá tí gílá bá wù bí irú bí níbi ìsí àná ìbọ́díjẹ ìrí ẹ̀kẹ́ tí ó wù bẹ́ẹ̀ lógi yọ̀ọ́ sàdáwà náà ni tọ́mọ nàbẹ́ bá sì sùn máa tọ́mọ nàbẹ́ e, èyí ó ti máa rí bí ìgbà tí ń dáná ní tó tọ́rù bí ìsíbí òkúná mẹ́ta kẹ́ẹ̀ tó débẹ̀ tí à ń bẹ́ẹ̀ pọ́ǹdà rẹ̀ tọ́ fọwọ́ kan báyìí jẹ́ ìyẹn ọgbẹ̀ni natural ni ọlọ́run síbẹ̀ ẹ̀jẹ̀ abọ́sítòsí ilé à ń pe ewé kan ní ràbòràbò ràbòràbò yìí kéwú àti padò tí èèyàn bá sì fi oko ní kíní tí ní kẹ́míkà ẹ mọ̀ bí ó ṣe pọ́n bí ràbòràbò ṣe rí nu bẹ́ẹ̀ bá wá gbogbo ajílẹ̀ ayé ń gbè bí ó ṣe rí náà nu kèé sí ìpínlẹ̀ rúbọ̀mí náà àti padò ẹ̀rẹ́ kòkó tí wọ́n ń pàrọ̀ wọ́n lè ṣe mẹ́rin rí iná bàbá fi á fún lọ́wọ́ kọ pé àà ah, ah, ah. ibi ọ̀wà igbó nídìí ajílẹ̀ ó tún á rí báyìí aláìlú sí àbúrò àbó ni àwọn lẹ́tọ́rọ̀ àtìtọ́ náà ń bẹ olóbò mẹ́sẹ̀ bẹ́ẹ̀ subhanahu wa ta'ala mo lẹ́lẹ́rìí kan bíi bàbá wa kẹsàn án kan fún wa ń jọ kan èmi sàn kẹyẹ tán o tọjẹ pé òbò tí ọlọ́run sábà máa ń lò sábàbí láti fi kí ọ kánsà tó bá ti jáde síta ọwọ́ adá kò ewé kan ṣùgbọ́n nínú ìsísí tọ́rọ ń dáná ewéhùn ìròyìn kan wà lára ewéhùn wọ́n ń pè ní ewé agomana ṣùgbọ́n ewé tí wọ́n máa ń pè lágomana tọ́ba lẹ̀ mara gi kéèlè ju déédéé bi tí yẹn lè dúró sí lọ tí yẹn bá dúró báyìí gbogbo gíga rẹ̀ bí yẹn bá ti ń bọ̀ tọ́ba ti tóbi kọ́mẹ́yàn yọ wà dúró pa á bẹ̀ bígi lọ́gọ́rùn ọdún ewé náà wà lára ẹ̀ bẹ́ẹ̀ wọ́n máa ń sábà sí báyìí ìtàkùn ẹ̀ náà wọ́n lẹ̀ mara gi wọ́n sì máa ní àwọn àgbàlagbà wa máa ń ní agomọ̀nà kan kèròjú gbùgì ẹ̀dókè ṣé ẹ̀sìn mọ̀ pé ń ń ni ooo lọ́dún èbò wọ́n fà yín kù padà. natural sí ni. natural sí ni. bọ́lọ̀ ṣe dànù pé kọ́mọ̀gùn gíndókè. Hmm. àwọn ọmọ àmọ́ wa pè ní pé. nǹkan ọdún ṣùgbọ́n bóun kí ni òsì ní dàrú àti káfíńsì yẹn bí ẹ. tẹ ẹ lọ́wọ́ rẹ̀ kẹ́tẹ́jà gbé lọ kọ́dà ẹ̀hẹ́n ìbéèrè ó tún wá wá àwọn èèyàn mà tún máa ṣe nǹkan kájọ ògbìn ẹ̀rù náà dàrú yóò lọ lé rẹ̀ yóò lọ kúrò rẹ̀ falẹ́ǹdẹ̀ nù pé kọ́ wá gbé o nítorí wípé kí ni ìpìlẹ̀ báwọn bàbá wa ṣe di ẹni tí ń bá lè jẹun lóṣè bóun ẹsẹ̀ màmá níjọ́ tipẹ́tipẹ́ bí ẹsẹ̀ ń dolóògùn di nǹkan kan nù wọ́n wà gbóúnjẹ tí wọ́n máa jẹ wọ́n wà gbé lọ ilé àlàpà tó ti dáwóró ó kó oúnjẹ ń bẹ̀ wọ́n wà kó ń bẹ̀ tó bá pẹ́ bí odidi ọjọ́ kan wọ́n lọ oúnjẹ ń padà tí wọ́n bá rí pé kò change wọ́n kó oúnjẹ ń kó ń bẹ̀ àjẹnú ìwà bẹ̀rẹ̀ tí wọ́n bá ti gbóúnjẹ ń bẹ̀ tí ah, wọ́n bá ọmọ ìjẹkìn níyì wọ́n wà á tún kò sì lè já oúnjẹ kan wọ́n wá rí pé kan lọ tẹ pẹlẹmẹ́dù hmm, gbogbo epo ti mẹ́mbẹ́ lọ́la epo ọ̀fẹ́ yín lẹ̀ barakala ọ̀fẹ́ kì ọ̀fẹ́ yé bẹ́ẹ̀ ẹ̀kọ́ ó tó bọ́ bí òkú ọjẹ́ wọ́n wà ṣègbóyà wọ́n àwọn abẹ́ lórí ìwọ́wọ́rú kọ̀ ẹ́yìn àgá o tí ní ìsìnlẹ̀ tí bìrẹ̀ wọ́n nu ẹlẹ́dọ́rẹ́ ẹ̀bá yẹ́ ẹ̀jẹ́ wọ́n fẹ́ àtàkì kẹjọ àkídà wa lọ ìtí àtàkì lára wa gẹ́gẹ́ òní pé bóò làwọn ó ṣe kọ̀yìn wá sí kí wọ́n máa pọ́nà dáadáa bí báyìí káwá lè máa gbàgbọ́ ìfẹ́fẹ́ hmm. sí gẹ́gẹ́ nu. bàbá kan bẹ nígbẹ̀ tí ń jọun ọ̀rọ̀ tí wọ́n sọ ẹ̀ ti lé bí ọgbọ́n ọdún o bàbá òun pẹ̀lú àwọn tí wọ́n mọ̀ dáadáa tí wọ́n gbàgbà tí wọ́n sàlàyé fún wa ó nìkan ní máa ń sọ gbòòlù lọ́dọ̀ ọ̀tí ẹ̀ ó ní wọ́n máa ṣe kí ni o jẹmẹ ẹdakùn ebọ mi ìbòló náà ṣe tẹlí tẹ ń wò káàkiri bẹ́ẹ̀ nìkan náà ní bẹnbẹ network islam ìjọba ń wò yàrá mi àfa ń wo tiẹ̀ náà. èso ọwọ àṣefọ tó kọpì ara ẹni tó ti lóun ò ní di alìkí àmàmà wọn yà bá dúró káàkiri wọn máa pò náà ní o bẹ́ẹ̀ débi náà ní o bẹ́ẹ̀ dọọ náà ní o bẹ́ẹ̀ débi náà kábàtún lọ sí ọlọ́run sọ fọ́nà bí sùnà mẹ́rin pé umrun apákan àwọn afọ́ mufassirun wọ́n túmọ̀ rẹ̀ sí wípé famina o amsik bigori isab so orí ìtọ́ bá ti sè ọmọ àwọn àjẹmọ́ yìí èyí tó bá wọ̀ fún lẹ́wọ̀n gbére èyí bá wọ̀ túlẹ̀ àwọn kan wà lọ wọ́n wá déjẹ́ zira kan wọ́n sọnù wọ́n àwọn àgbàlagbà àfa tí wọ́n ti lọ ẹja dúró déédéé o wọ́n sá wọlé o ó ti délé ìjọ́un náà bá rí òrùn ní bá súnmọ́ nígbà tí olùkọ́ bá rí pé wọ́n kọ̀ nǹkan sí tí ń sin tó rú ń fáyìn ah ní bá gbé ní bá ń yẹ̀wò ní bá sì kan lórí ẹ̀kan fọmọ́lẹ̀ ni làdìjànú bá bóde. ní pé wàláyé wàláyé mẹ́lẹ́ àwọn ojú yá níbi yàlá ṣùgbọ́n wàláyé ètò dẹ́rù ẹ̀wò mọ́ ètò dẹ́rù ẹ̀wò mọ́ ní sáǹsì báyìí fàlítàfàtà yóò mẹ́ta wàyí sọ̀rọ̀ lọ́ba wọ́n ẹgbẹ́ ọ̀tún ẹ̀ ó ní wọ́n ẹgbẹ́ òsì ti dé mọ́nú kòkó. ó ní àṣírí sùn àmọ́ mi mo rí ti bẹ̀rẹ̀ padà mo ti bẹ̀rẹ̀ padà. ṣé kọ́sọ́ kan ń wíṣẹ́ bí wọn lọ bí ṣe ṣe dúró ṣàdán tó dọ́gbọ̀n mọ̀ ah ọmọ ṣe tún nílẹ̀ púpọ̀ lọ́dọ̀ lọ́wọ́ oh, ìṣe dọ́gbọ̀n mọ̀ kọ́ ẹ̀ yìí ṣe bẹ́ẹ̀ mọ̀. ọ̀ṣọ́ tiẹ̀ mo ti bẹ̀rẹ̀ padà ẹ sáfi ooru méjèèjì ikú lẹ̀ irú ọ̀ràn náà ni ìní adé má bẹ jẹmọ́ra alìjẹnú mùsùlùmí wọ́n bí sí pẹ̀lú ìbàdá ṣé wọ́n ń ṣe ájì àbí wọ́n ṣe ájì wọ́n ṣe ájì naam fàkọlẹ́yìn àwọn méjèèjì nàìjíríà samson wọ́n gbà bí wọ́n gbàwẹ̀ wọ́n gbàwẹ̀ àwọn akẹfẹ́ àwọn náà sì tún máa jà fún wa pẹ̀lú àwọn àtẹ̀kùn nínú wọn náà ṣebí rahman lọ́wọ́ bá fi sí bí yàwó ni minan rahman ó kù sẹ́jú kààbí níbẹ̀ wọn ìṣòyìn méjì ń fẹ́ ká fi five minutes ilẹ̀ fún béèrè lórí níta ara sọ léni ọmọbìnrin kékeré yìí àti ìṣòro ń pa títí ẹ̀ ṣe ìgbésẹ̀ àgbàlagbà lásọ di tí wọ́n fi sọ wípé ìdásítájìnà halẹ́yìn ẹgbẹ́ àbá rẹ̀ rábóde tó rúbà ti rúbọ̀ fàkúfò sèbìyànà gbogbo ọmọ yẹn palẹ̀ wọn mọ́lẹ̀ níta tí bá ti ń di bí irú táàmù táwa yìí tí bá ti di bí six forty wọ quarter after seven ẹ mẹ́jọ wọn yóò wọlé nínú àmọ́ wẹrẹ ẹ mẹ́jọ wọn tàbí lépele. torí àwọn àlìjànú alárìnká yìí àsìkò ìgbà téèyàn ṣẹ̀ṣẹ̀ bóde débi ń pa á nìyẹn wọn èrí hàn kan jẹ hàn wọn máa wò kí gbogbo tí bá di náà wọn ò jì ó tún àkàdù ìhùn tó rinlẹ̀ bákan náà kí ló ń kálukú wọn lòrú gbogbo ọgbọ́nà ustotir wọn jí mi gbéfò òun náà ni afẹ́fẹ́ jì kódà ọkùnrin padà sọ pé táwọn bá ti ń travel pẹ̀lú wọn afẹ́ ni máa gbé o ẹ̀yọ́ ló ń kálukú bá ní à gbogbo tí wọ́n bá ti dákọ̀ náà bá sílẹ̀ ń jẹ́ ní tí wọ́n bá ti bò ilẹ̀ ń mu ah, nígbà tó kálukú sàgbọ̀rọ̀ tán bá ní àbúrò ah, mòmìnì orí ọ̀rọ̀ ọba ń dájọ́ o bóun obìnrin mi ò sì máa bá lọ lé o tó gbé adé nù fàkọ̀yárọ̀hù Umar bayna zawjatihi was kí ni tó fọ́bìnrin fi sọ abẹ́rẹ́ rẹ̀ tó fúnra rẹ̀ lọ́ọ́ gbà padà àbòsítù wọ́ọ̀dì sí kò jama àfẹ́ rìnjìnà pípọ̀ nbẹ̀lẹ̀ yàn masala yàn bó la ti fẹ́ fẹ́ lójú bí bó ṣe yẹ lọ ntàwà fẹ́ mú n bẹ̀ o lamú yìí àtúwá ní kàtá fi ah àtúwá ní kàtá fi kíyà rẹ̀ ọ̀kan náà ti lọ sáájú wáyé náà wọ́n ń ṣe àjò. ìkan wá ní ọmọ ìyá nínú wọn ń bọ̀ pẹ́ àwọn ìjẹ̀lú kan wá wá sílùú wọn ẹni tó jẹ́ bí ọmọ ìyá ẹni tí à ń sọ̀rọ̀ rẹ̀ òun sá sí dáadáa kan ọwọ́ àtúmọ̀ pé wọ́n sáré pé mùsùlùmí làwọn eléyàn dáadáa ni wọ́n ọmọ ìyá ní sì ti ya wèrè tí wèrè ní agbára hmm, ń dọ̀ pẹ́ lẹ́ni bá ní ah, kí náà bá sí pẹ̀lú ẹni tí nǹkan kò sí tẹ́lẹ̀ tó rẹ̀ ti yí hmm, ní abáde pé kọ́ má bàa já ọjà so ìkan bá dànù àwọn àlejò náà ọba pé wọn kò sí rí pé ntí ẹsẹ sáwọn tó jẹ oore ló jẹ káwọn fẹ́ sọ fún wọn tó jẹ ahu ẹni àkọ́kọ́ náà ṣẹdìdù wàlẹ yìí fa innahu in yaflit minkum lan taqidiru alayhi abadan ẹ mú dáadáa ẹ ń tọrọ lù mú àwọn làwọn bá jà lọ yìí ọkàn wà á jẹ pé ìran alágídí lòun náà nú àwọn ṣùgbọ́n ẹ mẹ́lì dáadáa ẹ sì súnmọ́lẹ̀ ẹ gbúrò bọ́ ńgbà táwọn bàbá yín bàjá táwọn bàbá yín wọ́n ènìyàn ẹ gbúrò bọ́ ṣùgbọ́n tẹ́ ẹ̀ mọ́lẹ̀ tó bẹ jámọ́ yín lọ ẹ̀ tó rí máa o gbogbo nìyẹn ẹ rí wípé tí nǹkan iná yóò bá bẹ̀rẹ̀ iná yóò bá máa fi sẹ́gbà ẹ mọ́jọ jájá o ẹ sáré wọ́n lè máa tì mọ́lé wọ́n lè máa ti gẹ́gẹ́ kó wà sásùn mọ́ra wọn torí wípé tọ́bẹ̀ ìjà ọjà tí wọ́n ń bí èsì fi hàn náà bẹ́ẹ̀ ni làkàyè rẹ̀ wọ́n máa mú nǹkan kọ̀tà sí náà ti rí èkí bí ìbọn wà nù lẹ́sẹ̀ pé ìdí bẹ́nu lé rẹ̀ nìkan máa rí làkàyè yóò sì mọ̀ lórí ìdí bẹ́nu lé rẹ̀ torí kí ni bẹ́ẹ̀ yàrá rẹ̀ ah òun lẹ́yìn bẹ́ẹ̀ di kọ́ra fóònù mo jù lẹ́yìn lórí rọ́ọ̀dì sáà lè fi wé tí a mú lọ sóòtẹ́ẹ̀lì tí a wá mọ káàkiri gbogbo yàrá kọ̀ọ̀kan títàwó olówó títàwó olòsì títí kiri kankan kàmára wọn ń gbọ́ pé ẹni bá ní fásitì máa lánàá sọ́wọ́tẹ́ni ẹ máa lọ síbi òkè báyìí báyìí báyìí àwọn ọba yín wí ni ẹni tí àwọn bá ti wí ni ẹ̀ tán àwọn ó gbé bóòlù wọn sì wá mọ̀nà olóòwò ọ̀sà gbòòrò ọ̀sà gbòòrò ní ọba di ẹni pápákòkó ó sì gbọ́dọ̀ táwọn ó di pé ẹ sì rí nígbà bá débi òkè ẹ gbòòrò tí ó pè hàn sáà ń tẹ́lẹ̀ òun lọ títítítítítítítí wọn bá débi wọn sá di ẹni o gbogbo mi tí wọn bá mi kankan wọn fọ́ ọmọ wọn sì kankan bó ṣe yarí mọ́ ọlọ́run wọ́n tó mú dáadáa nígbà pé lára ìbá sì sílẹ̀ ló bá ní ya akhi ma balagha bi hatta sirtu fi hada kí ló dé tí fi dèmí sẹ́kẹsẹ̀kẹ̀ lẹ́sẹ̀ sẹ́rẹ̀ ẹ̀rọ ọ̀sá ti rún ah láì mẹ́yọ ọdún tiɲɛ ni safari balẹ̀ na n ma fún ó ní wọn fún ó ní ọmọ ma sàlàyé fún sásọ na n bọ̀ pẹ́ wọ́n sá mú lọ wọ́n mú lọ wọ́n mú lọ wọ́n tí wáádìí wọ́n mú lọ bùnmí ah, ẹni wá ní iwu àlìjẹ̀nú yìí ó kú jẹ́ ọ ṣùgbọ́n díẹ̀ ń bọ̀ sọ̀rọ̀ fa inni kọ̀dínàdàt mo bí ó ń béèrè kan ẹ wá máa wo ìmọ̀ o mùsùlùmí ni wọ̀nyí ó ní mo fẹ́ mo fẹ́ gba nǹkan rẹ̀ inni kọ̀nàdàtù ni rọ́bì mo ti búra fọlọ́ ọba mi pé in àfà àhìn tọ́lọ̀ ń balẹ̀ bá ńlá ọmọ ìyá mi torí ẹ̀ báyé pé padà sáà hujju máa ń ṣìyá màzìmú máa ń màá màá lọ sí ájì màá rìn lọ ní nígun nǹkan kọ́dà ìwà tí wọ́n bá ní ìyẹ̀wà tí wọ́n bá ní zámàlì dé lọ́gbọ́wá kí wọ́n máa ṣe báyìí bí ṣe ń ṣe wọ́n báyìí bí ṣe àmà sílọ ájì nìyẹn ọmọdé lórí ẹ̀ òní orí ẹ̀ lè padà bí ó ní torípa àbúrò túmọ̀ tí bá yàn jẹ́ àná mazmuman ìyẹn ń pè ní zumu ah àjẹnubá ní ọwọ́ ní fọ́fìtìní fi hádà ara ọmọ ìyá mi ti yá ní ìsìn ọwọ́ bá ń dáhùn fatiwa lè ah ó ní lásìtò bí àlímì ìmọ̀ kí ó ń tèmi àkákàn sílọ̀ náà ni ṣùgbọ́n inni sa urṣiduk ila rajulin salihin bil basra yuqal lahu hasan ibn hasan al-basri ma lọ sí basra ní iraq ẹni rẹ̀ kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ẹni ó sì bẹ́ẹ̀ nìkankan ọ́sà dọ̀bẹ́ nìkan tá ń pè òun jí ara àwọn èèyàn tí máa ń wá sọ́dọ̀ ọ́ hasan basri ó sì láìkẹ hasan bẹ nùlé abuyasin bá kẹlẹ kọkàrẹ ọmọ ọdọdẹ hasan ní ah, abuyasin wọlọwọ náà mo ti wà lẹnu ọgẹrẹ ti pẹ nǹkan gabara ọyà jókòrà mo ti jẹ njókòrò dẹ hasan ẹnìkan bẹ ti mú mú wa dákòóso ò lè jẹ kí jẹ àmọ ìrọjùlọ ni àtàdàlẹwà ìyá ọdúnkọlàmẹ yìí sọfẹ kọ wọlé pẹ̀lú wa náà ah, jókòó náà wọlé ọsà wọlé lọba ni ìwọ hasan èmi fẹnu bí ọlọ́rọ̀ gan ni oníjì ò fún rẹ̀ lọ́ba ní gbọ́ kí ló ṣẹlẹ̀ ọwọ́ aṣọ ogun tó ṣẹlẹ̀ sọ́mọ ìyá rẹ̀ fún hasan ọsọ gangan ọwọ́ aṣọ débi tí àlìjẹ̀nù yẹn wí wípé ṣùgbọ́n o tọ́ ọba nídìí ìbéèrè ẹnìkan tí mo túmọ̀ tó jẹ́ ni ọlọ́run tó sì jọ ń payọ̀ ọlọ́run ìbẹ̀ ní bá sọ̀rọ̀ lọ́rẹ̀ ebi léèrè ṣùgbọ́n mi ò mọ kí n tèmi máa ìmọ̀ ìdájọ́ ẹ̀sìn bí hasan sì bẹ̀rẹ̀ sí ń sọkún nìyẹn ń sọkún ń sọkún ọwọ́ á ní hmm. أما أن تزم أنفك قوما رمهم هم فإن هذا من عمل الشيطان tí èsù bá borí tán bì kan òní máa ń ṣe hànhàn báwọn ẹ ní rí kọ́ lọ́wọ́ fi mùsùlùmí borí ọ̀tá láyé wàláhì yóò tún máa ṣe kúbẹ́kúbẹ́ ni yóò tún máa bẹ̀ẹ́ torí kọ́ tuntun bẹ́ẹ̀ wájú ẹwọ́ gbogbo bí ẹni tí ọba ti jẹ́ ni ọlọ́run bá ti borí láyé ẹwọ́ tí wọ́n fi gbẹ̀yìn ẹ̀rọ tó fi máa ń dúpẹ́ ń tiẹ̀ wọ́n dalẹ̀ rú wọ́n dalẹ̀ rú ẹjẹ́ pàtí méjì ọ̀kadà lọ bára wọn ẹ̀wọ̀ tí wọ́n parí ẹ̀ àwọn tó bá wílì báyìí wọ́n àmà tí àwọn ẹ̀rẹ́ tẹ̀mú mọ́lẹ̀ wọ́n lè pẹ́ àwọn àdúró lórí wọn ọ̀yá ẹ̀dáná sán. wọ́n mọ̀ wọkọ̀ ń wà kó wà lójú. ẹyin o wọn kàlí kó wà yọ àdá kó tó báyìí kó gbà gómù gbòórí ẹ. ṣètìlẹ irú tọkùnrin náà ló náà ó ṣẹnu. hasan tọ́ba jẹ́ lẹ́yìn òní èṣù ni máa ṣe báwọn bọ́lá ń bá fi mùsùlùmí jẹrí ọ̀tá yóò tún máa wá ṣe rẹ́bẹ́rẹ́bẹ́ fọlọ́n torí kọ́ mi wahud mashiyan ibi tó kún gbé òjìnà pọ̀ mọ́kànnà wárin lọ sí hajj rẹ̀ fàáfì bí hádà pé eléyìn ọ̀rí tí òun fìtàfùsẹ́sì ṣèyítọ́ lẹ̀ bọ́rọ̀ náà ti parí nù ìdán mùsùlùmí nínú àwọn àlìjànú wọn ò sí inú ẹni tí ń ṣe wáńkà o mọ́sálà mùsùlùmí àlìjẹ̀nù sáàlejọjà àlejọjà ṣùgbọ́n tí ó fọ̀jà náà ni bí ṣe ń ṣẹlẹ̀ náà láàrin ara wa náà mọ́sálásí wọ́n jọ kíjí máa tán náà wọ́n jọ kíjí máa tán lẹ́nìkan bá bọ́ta ní pé Gbanjo Jalamiya Saudi five five naira ayi ah, sọ Jalamiya yi ní ti táyà máa yànnà fílà gbogbo ló ń kálukú ma ní a bá tẹ̀ra wọn mọ́lẹ̀ nípa tí o bìbí rẹ̀ rẹ̀ náà ní a bá yọ̀ sẹ̀sẹ̀ ra wọn. sẹ́yìnbẹ́ kéèsì ti pa àgbà wa rẹ̀ ni tàbí ọ̀tẹ̀ mi a máa sẹ̀dẹ̀ bẹ́ẹ̀ kílẹ̀ rí wa jẹ́ àmì ní hadith abi sẹ̀dí lẹ́kọ́dìrì wàlá hadith sọ̀rọ̀ sọ̀hí abi sẹ̀dí lẹ́kọ́dìrì. abúlùbáfà wa balẹ̀ jòjọ kan òun wá yànnà fílà lọ ejò kan bá yọjáde láti bí pẹpẹ ẹni tí ọba lálejò bó ṣe dénú ló hẹ kúmà yọ́rọ̀ rẹ̀ pé jù ah, abúrú bàbá abúṣẹ́ ìdíwá sí ọ̀sán ìgbìyànjú sáàbàrò bó ṣe gbọ́sọ̀ onígbọ́sọ̀ ah, wo ọ̀kan ilé ọ̀kan hmm, nígbà ìyá nàbí ọmọkùnrin ọ̀dọ́ lágbàkan ní gbẹ́bẹ́ nígbà wá nígbà táà ń bẹ honda kùnà ó ṣẹ̀ṣẹ̀ ìyàwó ni òun wa máa ń kú lọ́sàn yọ gbà lọ́dọ̀ àná sàṣàrà gbé ẹ̀jẹ̀ lọ́wọ́ obìnrin mi lé ọwọ́ àdìjọ́ kan báwọn àdìbí wa ni à kó o ṣe máa ń gbà yọ̀ǹda yìí ìní àkọ́fà lẹ́ka kùnà yìí dán àwọn yahudi èsè yẹn rí mùsìláwù rẹ lọ́wọ́ mú nǹkan ìjà rẹ lọ kó tí a tó lè pariwo àwọn mùsùlùmí ó ti ṣe díẹ̀ náà lè ṣe nù wọn tó bí ó sì rí ẹ ṣe lẹ́sẹ̀ ó tẹ̀ gidi bẹ́ẹ̀ ni àti èèyàn lọ́ba sì mú lọ níbà ń bọ̀ gbọ̀ngbọ̀n lọ́sàn-án gan wà kánà gọ̀yúrọ̀ ó sì máa ń jowú pọ̀ pàwọ̀lọ̀ bàbá ìyàwó rẹ̀ ń ta ah ọmọbìnrin kílọ̀ wọ́n ń ta bó ṣe mú ọkọ̀ yóò gbé ọ̀rọ̀ mọ́gun mi o kọ́kọ́ wá wọn tó lé mi bọ́ọ̀ta ni o kí ló lé ọbọ̀ta bà tí ó sì rẹ́kùn tí ó wọlé báyìí ejò ńlá lọ́ba lórí bẹ́ẹ̀dì wọn inú ti bí tí ọlọ́run adẹ́rùbọ̀ ọ̀kọ̀nu ọ̀njẹ̀mẹ́ ejò báyìí ejò ń lọ́wọ́ látòkè bẹ́ẹ̀ wọ́n ní wallahi fama nadiri ayyuhuma asbaku mawtan àtàràsọ àmẹ́ ah, gbìyànjú méjèèjì sálùlẹ̀ tẹ̀yìn gópa tẹ̀yìn náà sápa làbá kéé annabi ah, annabi ah, gbogbo mọ̀dínà ti mí títítítítítí àwọn ti rọ́dé wọ́n ti rọ́dé ní ọba ní annabi wọ́n ti gbẹ̀rẹ̀ jẹ́mẹ̀jẹ́mẹ̀ ẹ̀gbọ́n jẹ́ wílẹ̀ wọ́n ni ya Rasulullah ud'u Allah an yuhyiyahu lana bá ní bẹ́lọ̀ nǹkan bá ní jí padà tí n tí agbára nàbí ọ̀kà ní ọ̀sọ̀ oúnjẹ ọ̀rọ̀ ìsìnkú ẹ̀mí ti kú lára ẹ̀gbọ́n tábí ànàbí ni a igfiru li sahibikum sallallahu alayhi wa sallallahu alayhi wa sallallahu alayhi wa <laughs> kọ́lọ̀ wọ́n gbàgbọ́ ẹ̀lú kùtẹ́ máa bá wí ilé ti lọ ọlọ́wọ́ gbàgbọ́ ẹ̀ máa wí yá al-Madina gbogbo al-Madina inna bil madinati jinna muslimin àwọn mùsùlùmí àjẹnù wọ́n ti wọ Madina báyìí o ẹ kí èsàrà dáadáa ọwọ́ sálámà sí ni ọmọkùnrin ni ọ̀farabalẹ̀ o ọmọ ìyá náà lọ wá o láwọn àti sí lọ́tẹ́ bá ti rú wọn nù ilé odidi ijọ́ mẹ́ta ní kẹ́ máa fi wù wọ́n ràn o mọ́sà lọ́gbẹ́ o. mọ́sà lọ́gbẹ́ o. ohun tó lè dàrẹ́ o. ire o ọmọ akpọ ma yàtọ̀ fàbúrú ṣe mí o mọ ọmọ kọ́ wa bá nẹjú ni o tọ́ bá ń wí bá ń ẹ àrẹ̀bí lọ́mọ wí. Now, question and answer. Abu? Èmi mo fẹ́ ṣe ìbísọ̀ mi ni mò ń bọ̀ mò ń bọ̀. Abu? Àlìjẹ̀nu lè gbéyàn lọ àbí ò lè gbéyàn lọ? Alhamdulilayi. Bàbá ṣé Mùsùlùmí àlìjẹ̀nu a máa jíyàn gbè tí wọ́n pè ní ajá àbí kékeré àjẹ̀nu máa ń gbéyàn? barakallahu fik kìrìàlì jẹ̀nà ṣé wọ́n lè gbé àgbàlagbà àbọ̀ mékèdèkẹ́ lè gbé barakallahu ah ẹ̀wọ̀ bẹ́ẹ̀ sì dáhùn wọ́n ní méjèèjì kí ni àwọn àjẹ̀nà wọ́n tẹ́tẹ̀ rí mu nínú nǹkan mímu barakallahu fik tí wọ́n bá dé ṣé Muhyiddin kí ló ń jẹ wọn tẹ́ ń jẹ barakallahu fikum ìtí wọ́n bá ti dákọ̀ kí ni o Allah subhanahu wa ta'ala sí ṣe àlìjẹnú ọkùnrin tó jẹ́ mùsùlùmí ṣé wọn a máa ṣe zìnà. Thank kìnnì ọbẹ̀ ta kókó bí o. aláwìyé jẹ́mẹ́ ẹ̀jọ́ sẹ́rí tẹ̀wé tí ìta bá fi ṣe tẹ̀sírì tọ́ bá ti di kọ́fẹ́ díjú bá wọn àmọ́ fi kẹ́sàn án ẹ̀ pé ní ọ̀tá ṣe tọ́ ọmọ alẹ́ kìtàbù ẹ̀ ń bá rántí kọ́sàn án náà la fi fọ́ aláwìyé àjànú mùsùlùmí a máa ṣe sìnà Ah. ẹ mẹ́bi ti sọ̀rọ̀ mi o. ṣé gbogbo ọwọ́ tí mo sọ̀rọ̀ ní ìní kan náà ní sísí àlìjẹ̀nù tó wá tá ìbéèrè nínú ebi mo fẹ́ kọ̀ rọ̀ wa sí máa nà ni. ṣé ẹ gbọ́dọ̀ máa yà wọ́n ní tí ìgbàgbọ́ bá sálọ lára rẹ̀ tí ẹsẹ̀ bá bá ìmọ̀nà rẹ̀ ló bá tì ẹsẹsẹ tó bá bá ìmọ̀nà rẹ̀ náà nìkíni o ló bá tì wọ́n èsì bàárẹ́kà lọ́ọ̀fì. jẹ̀má àwọn bọ̀ ibi tí a dè ní ìsìn insha Allah ǹjọ́ mẹ́jọ ni pé bóò ni wọ́n ṣe máa ń kó sí ìyàn la àwọn okùnfà wo ni máa ń fàtẹ́ fi máa ń kó sí ìyàn la ìjẹ́ àlìjẹ̀nu lè kó sí ìyàn la táwa máa pé mùsùlùmí rere léyìí tí ó pe ustaasu ẹ̀ sáfìlẹ̀ mẹ́sì rúkìá fún mi n ó gbé pàdé ọlọ́mbà nì mo amẹnìkan bẹ́ẹ̀ wàláhì tí èpè ń gbà nǹkan ìbá dé àánú àbúrò màá sí o lè sẹ́rí ẹ̀ bá pàtà tẹ́jú ó bò pé kìí ṣe wárápá tó lélẹ́yìn yóò yóò ní mo yọ́nu sí tọ́lọ̀ ń gbé wa sẹ́sìn bá kìí táàfi ní sísọ sí táàfi wá ní dọ̀tọ̀ ọlọ́run kó ààrẹ apá àfáàwà kó nìyẹn kí ló tó fi jẹ́ wípé 80% àwọn tí a máa ń kó sí la obìnrin ni a máa ń jẹ́ kí ń fà naam bi idni lahi alwahid alqahar ìwà àmà sọ́jọ́ mẹ́jọ ṣùgbọ́n sí béèrè wa naam. Kẹ̀bá husband ti wá mọ́ course ọkọ ẹ mind ó ń jà láti máa wò ó ọkọ ẹ bí àlùjọ ló sí lára but ó ní ṣe sí ẹ ọ tó bá ti jí nǹkan ẹ tó bá ti rìn lọ́rọ̀ báyìí pé kí tó múdà akọ̀kọ̀ sílẹ̀ La ilaha ṣe pé ṣe lọ́ máa nà àbí wọ́n máa tẹ́tì ní àdéńtà kí ní tó mú yẹn náà akọ̀kọ̀ gbà ní so ọkọ̀ wọn wò pé ọkọ̀ àwọn ọmọ láti máa tọ́jú ẹ̀ tó jẹ́ tó wá di ilé ó wá di tó wá fi wá ń mú tàwọn aládùúgbò lọ ṣe bá sàn tíṣà wà ń pọ̀ tọ́ta wà wò mùsùlùmí náà ní alùsùn náà lọ ọ̀tẹ̀ ìgbọ̀kọ́ tó yẹ kó ṣe wọ́n ṣàkóso fún àwọn afá ẹgbẹ́ báwa bá gbé wọ́n báyìí ń ṣẹlẹ̀ wọ́n ní bíyà ó súnmọ́ kó jẹ́ pé ó yà dọ̀ ló ó sì lọ́wọ́ obìnrin yẹn sábà wọn ló fẹ́ kọ́ ọmọ ẹ̀. obìnrin kankan ń pé pé bí àfa kan tiẹ̀ fi máa ń gbé gan o ti sún gan. mo fẹ́ kó ní eré àbí o ó wà ẹ̀ wọ́n táwọn àfa kan náà ní eré àbí náà tó wá sọ wípé ó máa ṣe yídà ni àbí máa ṣe yídà ni tó bá fẹ́ kọ́ àbí ọkọ̀ náà ti fẹ́ẹ́ kẹsàn-án ibẹ̀ kọ́ ọkọ̀ yẹn ti wà distop ọmọ tó máa ṣe ní abala bẹ̀ẹ́ obìnrin yẹn níṣe sí yẹn ṣé lóòótọ́ àlejò wọn ló kó wọn lára ni àbí ó gbèsè sí yẹn wà ó tẹ̀ sí pé kírísítẹ̀ ní tẹ́lẹ̀ àwọn ọmọ bí àṣẹ̀lẹ̀ àbí ṣẹ́lú ọ̀ṣọ́ nípìnlẹ̀ lójúmọ́ fún gbọ́dà yẹn tó gbọ́dà yẹn tó pọ̀ lọ́wọ́ àti ẹ̀sìn ìpẹ̀lú ọ̀ṣọ́ so ẹ bá wa ṣàlàyé ní ọ̀sán pọ̀ lọ́wọ́ àti ìgbọ́kùnwà àfún béèrè jama wallahi wallahi mo fi àsìkò ìtọ́ra fún ìrọ̀dọ́ alásọ̀tàálá bákan náà mo sì fi ń sọ fáwàtà àjọmọ̀ ìyà náà wípé kí ẹ sàmójúnù fún wa nípa pé ààyè àìmọ́ bèèrè tí è sábà sí agbọ́dọ̀ wáyé wà láì bèèrè tí àbú ìbèèrè ìmá ọlọ́run ó sì kún fún ọ̀pọ̀lọpọ̀ bí n ṣe lè dá wọn lóhùn papà amúlẹ̀dásọ nítorí àmánà tó mẹ́nu ẹ̀ wàlúwàhí lẹ́ni láìlá ìlà wọn ẹ̀rì pé mo fi Yorùbá sọ̀rọ̀ kẹ́lẹ̀ kan Yorùbá bẹ́nu ọ̀rọ̀ yẹn ti rán ẹni tó ní àlìjànú ara wọn bò ń fi ilẹ̀ wọ́n mọ̀ bò lè máa nígbà tó ń rògbò náà pẹ̀lú tẹlùmí ó ní rọ̀bí ìdù kọ́sára wà lákí ni ó ẹgbọ́ mo ti yọ́nu tipátipá báyìí bọ́nà bá pin náà gbá náà bí gan ìyọ̀nú náà lè máa tẹ̀lé nígbà ò lè lé ẹni ẹni àbí dáradára wọ́n ti lé lélélélélélé ó lè kànáàrì rè wájú ẹ̀ àbí rókùlù ní sẹ́gbíwáìsì làwọn ẹja náà lanu ẹ mú mi ń gbà náà o àwọn ìbẹ̀ ń gbà mí ẹlẹ́ àyè turupa tura lè máa ṣẹlẹ̀ sí náà tàbí tá a lè máa ṣàkíyèsí sẹ́rí agbẹ́rin tá a wà yìí àbúrò ṣàkóso ọ gbọ́dọ̀ sójú mà rẹ lọ ó sì gbọ́dọ̀ mẹ́sọ̀ ó sì gbọ́dọ̀ gbé wọ́n lọ́nà tí àwọn yóò tún wá máa túká tí wọ́n mọ̀ wá fojú ní ìwòwọ́ náà pé à ẹni sáàsùn náà ewu lè ní ọ́ òsèwélè kankan náà àwọn àdúrà kan bẹ̀tẹ̀ pé tí a bá ń ṣe ń gbàmí ẹ̀lú mẹ́rin mẹ́rin ṣe bí àwàdà ní ṣùgbọ́n a fi ń pàásì ẹ̀sìn ìsáwọn ẹ̀lú gbà àbùkọ́nì èṣù ní pọmọdàmẹ́yìn lọ ẹ̀yà ní ìsìnwá lórí ẹ̀ sẹ́ẹ̀mọ̀ pé ẹ̀sí ti wà ní ìtawà sọ èṣù ní síkiri o wàkẹ́rẹ́ ní fi nàmà èèyàn kan ní ẹ̀mí ọ̀sà mọ̀ sọ pé mú ní nǹkan ní nǹkan tọ́bọ̀ mọ̀ tọ́jẹ́ bá wà nǹkan yìí kò tí ẹ̀wà ní kí wọ́n dáàmù kò sì ní jẹ́wọ́n pàtí àbá mọ́ méjì mẹ́ta mẹ́rin nígbà wọn àbá pọ̀ ìgbé mú mú sí rí o tọ́bọ̀ wá rí báhùn náà tọ́bọ̀ rí báhùn fún orúkíyà àti ẹ̀mí ẹsẹ mọ́ sí ọ̀tọ̀ ní o ó sì ní wáàsì tá àkọ́kọ́ ṣe fún wípé sọ̀rọ̀ dọ́gbọ́n fáwọn èèyàn tẹ́lẹ̀ ní àbọ̀ ọ̀dọ́gbọ́n torí èèyàn máa bẹ́sùn jẹ́ bẹ́sùn mú gbà mí tí ó ti dára wọn tí ó sì ní mà. ǹtí wọ́n kà tó mú yìí kọ́ máa jẹ́ wípé wọ́n jẹ́ ọmọ pẹ̀lẹ́ yìí ìwé ìrọ̀rẹ́ ọ̀jẹ́ o tó ọbẹ̀ kú o. àmàṣe wá sí fún un táàfin mọ̀ pé ọmọ pẹ̀lú àánú ọlọ́run bí ìdìní láì wáyé jẹ́ lọ́kọ̀ hàr bí ìdìní láì wáyé lọ́kọ̀ hàr bóòrù sí yọ òrì ní kó yọ kùlárẹ̀ bí ìdìní láì wáyé lọ́kọ̀ hàr nínú náà sì láti ka rúkẹ́ ọ̀nà pẹ̀lú òkú ọlọ́run kọ́dà wọ́n ti mú ìyàwó ẹgbẹ́ kó tí múyàn wẹgbẹ́ àjẹ́nú ti mú wẹgbẹ́ bí nkankan bẹ tí ó kí ọ̀rọ̀ ìsíwá ni pé bá a ṣe rí ìlàtílé gbáwà àjẹ́ náà yé o ṣé ẹ mọ̀ pọ́wà náà oríṣiríṣi náà ṣẹlẹ̀ tí ẹ náà wá o kẹrùkù wá àwọn olómi wọ́n ní alágbára omi àríkà omi orísìí náà wà báwọn o lè inú wọn àrán àdó lè àwọn kìdnápàsì wọn lásọ̀rọ̀ lónìí o akìdíkì ni o kìdnápàsì wọn àti sẹ́méjì sẹ́tà ń sínú alájà ah. èso símì ìgbà ń pọ̀wọ́ ẹ̀lẹ́nu gbá nígbẹ̀ máa wọ ilé ìtẹ́lẹ̀ bẹ́ẹ̀ lọ́nà tí wọn ò jẹ́ ẹ̀ ṣe fíẹ́lẹ̀ wọ́n lọ fẹ́ tó dín àmọ́lẹ̀ ó ní tí a yàtọ̀ àtàrà bá mú bá kí wọn ò jẹ́ àwọ̀ wà dín àmọ́lẹ̀ àwọ̀ àfi fi pa wọ́n ẹ̀jẹ̀ wọn àdúnáwà padà nígbàtàwọn ọbẹ̀ fi parabẹ̀ ló wọn wọn àdáa ju wọn tí wọ́n pẹ̀lẹ̀ wọlé lọ́wọ́ bẹ̀rẹ̀ gan lọ. bí ìgbà fi dẹ́sítọ́ọ̀bù. iye bẹ́ẹ̀ tó wáyé ń ṣe bẹ́ẹ̀ tí ò mú wà yóò sì bẹ̀rẹ̀ sún èso ìṣẹ̀dá kí wọ́n padà ẹ̀rí àtàkọ́ pé ẹ̀ẹ́dà ẹ̀fìrìpá ẹ̀jẹ̀ agbóná wá. ẹ boost yẹ. ẹ boost yẹ. la ilaha illallah káà káà. oyin náà ni èló fi jẹ́ wípé tí wọ́n ta bá ń sọ pé kámẹ́lù kámẹ́lù kèémà sì sọ̀rọ̀ mọ́sáṣítà jọ́rẹ̀ yìí ibi tó ti jẹ́ wípé fàáyínú mọ́ ìlàmúdánami ìlàmúdánami ń rí agbègbè ògbàmọ̀ àárín màlá ń sọ èmi náà ń sọ̀rọ̀ wàláhì wàláhì ìlú ìrìn àmì ìfúnlábà mi ńgbà fẹ́ mẹ́nu lọ́rọ̀ wọn lórí mímbàrí àti sọ́tàn àti sọ́darí dọ́bẹ̀ rahimahullah rahmatan wasi'a àyè jẹ́ wọn wí nìyẹn wọ́n ní wàláì wàláì àwọn akérè burúkú wa ju bá ṣe ń bẹ̀rù wọn lọ ni ẹ́ kò lè dọ́ mọ́sọ̀ fọ́n gbàjú gọ́ ìwọ gọ́ pé gọ́ láti gba òun pè bọ́ọ̀dà gbé nìyẹn ló pọ́ mọ́jú oró kò sì ọmú bẹ́ẹ̀ náà náà jẹ́mọ́ ìbẹ̀rù tàdàmọ́ ń bẹ lọ́tọ̀ o ká má sí àgbọ̀ o kítáyọ̀ ọ̀pọ̀ fọ́kájọ́ sí ìjìnlẹ̀ lójìtì ọ̀nà máa o wọ́n se páyà kúṣà sínú ọ̀sáré wẹ́yìn ọ̀nà máa o ọ̀dà gbogbo òru ọwá rọwọ́ lára ògiri ọwá bú ẹkún gẹ́rọ̀bẹ́ sunkún ọmọ o wọ́n ah, fi lọ́rùn ọ̀hún bẹ́ẹ̀ mú ni ọwọ́ rẹ ò tó bẹ́ẹ̀ yọ gbogbo ara bá ní o. ìwọ tó sì wí náà yọ jọ jẹ́ wípé kò lè lórí ọ̀dà ṣé n jẹ́ ṣe fún ọdún nílò tó tọ́sọ̀ ní bẹ́ẹ̀tì ṣe ní tí èdè bá ní ó wí fún ọdún àpárá ní o bẹ́ẹ̀ ni àlìjẹ̀nà wíbẹ̀ fáwọn èèyàn lọ́n sí àpẹ̀lẹ̀ gbẹ́nu ẹ lọ. àwọn èèyàn kan bá ọlọ́run nájú nájú lẹ́jú lórí òdodo wọ́n wá dẹ̀bí pé wọ́n èyí ti ẹyọ tó sáàjẹ̀ ọ̀nà mọ́gán ẹ̀ẹ́sẹ̀ tẹ̀sírò èké ìgbẹ́mì ni ó bá tẹ̀sírò bá yà mọ́ ṣẹ̀ ẹ̀kà fi parọ́ ẹ̀sọ̀ fún pé ustaz bisi wọ́n ṣe tẹ̀sírò lọ́wọ́ kó o sì lè fọ̀rọ̀ ó máa lẹ́pìn gbogbo rẹ̀ pẹ̀pọ̀ bá ti rí sẹ́ẹ̀tì ọmọ ìṣẹ́ẹ̀tì ustaz yóò ti mọ́ rẹ̀ ó èyí padà àmọ́ tí ó fi mọ̀ sọkún àwọn èèyàn ti lọ́wọ́ ẹ̀dàkùn wọ́n gbóǹgbòkùn ní o wọ́n gbẹ́ àwọn gbóǹgbòkùn ní o ah, wájú ọlọ́run bá wọn. tó fẹ́ máa bẹ̀rù sí bó bó bó bẹ́kọ̀ náà tó òsè tọ́lọ ní òsè ọlọ́run kú mọ́ ọ ò lè wẹ̀ gbangba lójú gbogbo wa ọ́ ibi àti ìdáwọ̀ ọ̀sá wà fún ọ ọba tó wọn lóòdún àlìjẹ̀nú náà bẹ̀rù wa mo ti kékékéké fún wa wípé kéèsì kí wọ́n máa ṣe gírígírí ṣùgbọ́n kí wọ́n wà smart umaru jẹ́ gbé bẹ̀yẹ umaru sọ́wọ́ mọ́ ni máa sàrẹ́kítà fa jẹ́ káp ó tí ì máa tọ̀rọ̀ kaba báyìí èsù rí lórí ọkọ̀ ẹ̀tì rólóró sí sàlàálẹ̀ ìpín àbòrò sí ṣé ò sáájú tilẹ̀ rẹ jẹ̀rù sí yú èmi náà kú kọ́ lọ lọ́la ẹ inú kan lọ bẹ ọ̀rọ̀ sọmọ ìyanu tí èsà dábàá ti sábà tí èsà dábàá sábà bẹbẹ bẹ́ẹ̀ ni ẹ̀jọ́ jẹ́jẹ́ irú kínú àwọn nǹkankan ń bẹ téèyàn ọba ti rí ẹlẹ́rìí fún gbà mí kọjẹ́ tilẹ̀ Yorùbá yìí a máa fẹ́ dà lé ń tẹ̀ mọ̀tàbára lẹ́rìí yóò wà sáré tó sọ màwa máa sọ bí òwúrọ̀ lẹ́rìí ẹni tí ààrẹ kan ṣe tó fi mẹ̀ gbogbo tààrẹ wá jẹra ọwọ́ ni kò sí tí wọ́n sí fún tán ibi tí wọ́n ti wá nípa ń gbé káàkiri àwọn ọ̀tọ̀jú àwọn sí nǹkan tẹ̀gbà ò kò sí jẹ́ wọ́n wá gbèdé nìkan ìlú tó báyìí wọ́n rà wọ́n ọ̀sánwò ní bá bẹ̀rẹ̀ àgbò fún bẹ́ẹ̀ sí bá sàgbò ń ma gbó sí kankan lọ́wọ́n bá ìsẹ́ gbé díẹ̀ ń gbò tó sí sàá lọ́wọ́n bá tó padà tó sí gbé mọ́ ò bá ń sọ fún pé à tó ti á tápùn rí tó jẹ́ pé bàbá àwọn náà jẹ́ bẹ́ẹ̀ kí bàbá olóògùn kò sì rí ìnà méjèèjì kò lójú méjèèjì kọ́dà kì í wọ́sọ ewé ni máa lò mọ́lẹ́lẹ́rì mọ́sálásí ọ̀rọ̀ tí wọ́n sọ yìí o ẹni tó sì ṣẹlẹ̀ sí pòfojú méjèèjì rí ẹni tó sì rí ọ̀bẹ̀ mọ́sálásí o ṣùgbọ́n in tí ń jí ó yà wá ní kìtàbù àti súnnà bẹ́ni ṣe wá gbọ́n kọtọ́ dáun babaláwo tí ò nínà méjèèjì máa kí aláàlé gbé léyìn kí èkó ń fi méjèèjì tọrẹ fésù náà tí ẹ mọ̀ pé bọ́lọ̀ ti dáwà ìwúrísì ìran màníà láwájá ọba kọmẹ bó sì gbó kọ ẹni kàbùkù ẹ̀wọ́n ni ẹni tó fẹ́ tọ́jú ẹni gẹ́gẹ́ ọba ń kí ẹni tó gbókò ẹ̀ asọ́rẹ̀ rẹ̀ ló tàn asọ́mọ̀ rẹ̀ rẹ̀ ní ẹni lọ́ba ní à ah! àgbótán sí wọn lọ́dà náà wọn lọ́dà gbóná ọ wá pọ́mọ rẹ̀ wípé èrò lágbàlá wọ́n lágbàjá orí yẹ báyìí ní ìsìn ní ìsìn èrò náà kò kó yẹ báyìí lọ mú mi báyìí mo fi sínú ilé ọkọ̀ gbowó rẹ̀ pé báyìí náà lọ́ba ní bàbá rẹ̀ gan ọ̀gá àwọn ni ọwọ́ adáko ogun tí wọ́n jọ jà káyìn ó ní ṣùgbọ́n oore lóore wọlé in tó ń fẹ́ fi rọ̀ ọ́ padà lónìí bàbá rẹ̀ ń kọ́ òun lọ́wọ́ báyìí ọkọ̀ ń tẹ́ gẹ́lẹ́ báyìí lógún pé àwọn. ọlọ́run mi níyàn tí òṣòro lójú ẹ̀ lóṣòro lójú òun àájọ rẹ̀ lórí wọ́n lẹ́nà ìlápamúlò bàbá tí ò rí na ìwà ń sáré lọ́nà ogbó ẹni tó sẹ́sẹ̀ tẹ̀lé tó sẹ́sẹ̀ ìràwé gáìdì ara rẹ̀ rìn lọ rìn lọ rìn lọ rìn lọ já máa sọ̀rọ̀ níbi tá à ń sọ̀rọ̀ dé ni wípé ẹlòmí ọ̀mọ̀ tún mọ kìtàbù àti súnà sí rárá ti ṣe ìtọ́ni èyí tí ń bẹ́ ń rí tó bá ti pẹ́tà fáà kan sọ kí nípa ah, bó ṣá sì lè ṣe mẹnu débẹ̀ irú kan báyẹn tó wà ní. ọmọ yòó ní ẹ̀yìn sáàmù ẹ̀sà gẹ́rùbẹ́ níbi ní àmọ́ ẹ̀sẹ̀ náà ni ó kó sì gba ní aláṣọ wàlúwàhí lẹ́dí láìlá ìlàwà wàlúwàhí lẹ́dí láìlá kò yé dá wàlúwàhí lẹ́dí láìlá ìlàwà lágbó ṣùgbọ́n gbé pílànà ṣètàn àwọn ọmọ àwọn kàwàkàtà wọ́n ma fi jọ nígbàrẹ̀gbàrẹ̀ ibi táà dé ní ìsìn àádọ́bàlẹ̀ ni ó tí bá ti ń ṣe ni o máa ṣe ó ìfẹ́ máa sọ pọ̀lọ́wọ́ ní mọ́sálásí láwà mọ́sálásí àwọn tí wọ́n sì gẹ́gẹ́ lọ́rùn bí ẹ sì dé padà lọ pẹ̀lá sí ìdẹ́ àti jẹ́ gbé fún wọ́n fi ń ra apá báyìí láàárọ̀ apá tó ti dẹ̀ra tí ò sí igun bẹ́mà ọba palẹ̀ wọ́n dá sọ́ọ̀bù apá bá ń sọ́ọ̀bù wọ́n ti bá wọ́n bẹ́ padà wọ́n ti bẹ́ẹ̀rẹ̀ ó ti lé egónú ìtí ń sẹ́sìn ìtí ń sẹ́sọ́nù ààrẹ tó lé ní bí ọdún mẹ́wàá kọ́ wá san lọ́jọ́ kan àwọn ẹni sẹ́rí ìntàn sọ mọ́sálásí àti wáàsí dáǹsì fúnra wáyé bó ṣe dùn náà láṣẹ ń kọ láàfẹ́ lọ yìí ọlọ́mọdé yóò rí fìdí wọ́n lájọ kò sóre dákò wọ́n lájọ kò sóre sànú a ti gbà pé ń tọ́ bá síá ìwọ ló fi síá ṣùgbọ́n àwọn tí ó sì ti pọ̀ torí ń tá àti wí ìta ti pọ̀ wọ́n mú Sunday àfáàní sí ìrẹ́rìn tí ẹgbẹ́ àfírílẹ̀ ìbùdó ń gbókun sí bẹ́ẹ̀ àwọn èèyàn sọnù sí. ǹtí ọmọ wí náà nu ojú kan nìyẹn ṣùgbọ́n ẹyẹ pẹ́rẹ́ èṣù níwájú àwọn eléṣù ẹyẹ pẹ́rẹ́ níwájú ara ẹ̀ gan ṣẹ̀tọ́ ní ìwé ọ̀dá ọ̀jẹ́ kankan sọmọ pé ní ọlọ́run fi bí ṣùgbọ́n wà tó wì bá náà mọ́jọ ọjẹ́ pọ̀ sí bàdánù ọmọ rẹ o ó lè bẹ́ padà kọ́nà tí ó ní ìgbọ́ mọ́ o pèmè àbí ẹ ẹ mo tún ti dé padà náà gbọ́ gbogbo àwọn àrùn ó ha gbọ́ bẹ́ẹ̀ alóbísí kankan ẹni wọ́n gbọ́ ẹ̀rù òṣìṣẹ́ ní ìtújọ́ ní ẹ̀yìn agbára jẹ́ tí a rí wọ́n sọ̀rọ̀ náà jẹ́ mọ́ àkọ́gbà náà ọ̀nà tàbí máa fi polówó ọjà lórí ẹ̀kú ni ọ̀nà tàbí máa fi polówó ọjà ọmọ mi ní gbangba ọmọ agbọ́mọ ọmọ bẹ̀rẹ̀ gbàrà kọ́rọ̀ já ojúkọ̀rọ̀ àdáni láwà báyìí o. ẹnu yarí máa lọ. ẹyọ ẹni wá kan bẹ ó ti kú báyìí ọ sábà máa ń rírun obìnrin ni ṣùgbọ́n gbà tí alọ́sọ̀lọ́ oúnjẹ kó sí sábà bí abúrú yẹn ohun náà lọ gbọ́ afẹ́fẹ́ ń kàrọ̀ lù ní pé àà àbàkíkọ̀ sàn ẹlẹ́ẹ̀kọ́ yìí ẹ̀tùjá ìbẹ̀lẹ̀ tó sàrẹ̀ lọ́nà lọ́wọ́ tí a tún já sí lóòrùn ọ̀kan mú àwọn àgbà àfà ẹja dúró déédéé odidi wà omi kèfẹ́ aráàlú náà wà lọ kaka kankan ọwá di wọ́n rí pàmì ìlú olùgbà mi ẹnu rí ọwọ́ ẹnu ó ti wọ́ ẹlùmí ní pọ̀sọ́lẹ̀ tó jágbà àfà nílùú àwọn àjẹ̀mù ní jà fún tó rú èèwọ̀ ẹ̀yà ara gbẹ̀rọ máa pọnmi ẹ̀yà ìjànú náà ẹ máa wá tó bá ti di wípé oòrùn bá ti wọ̀ títí títí tàbàjá ló tún ìlà ẹ̀yọ̀ ẹ̀yọ̀ pé wà ní ọ̀nà àkọ́bá tó lọ tàbàjá nínú ẹ̀mẹ́nu wa náà bí ìgbà táwọn bá ṣẹ́ bọ̀ bá ń ju ní àkókò bòó agbúnra ẹni náà máa ṣẹlẹ̀ láàrin àwa àti ẹn àwọn ẹni ọlọ́run ti máa parí ìjà rẹ̀ bó láti ìwọ mú tí ẹ káàdù ti gẹ́gẹ́ ká mú tí a jẹmọ́ ṣùgbọ́n tí a fi máa tó sọ̀rọ̀ dáwọn àyè kan ni pé àwọn èèyàn padà gbé aṣọ òdì ọ̀rún o yọ́ máa ṣìṣe ó sì máa mà ní yọ́ máa gbà wá pé àbúsáṣù ìpínkọ́ ìgbẹ́ sọ̀rọ̀ náà ni wọ́n ti dé sí mi ní ó sì máa mà òbò obìnrin mọ́lẹ̀ líàlùwàlá líàlùwàlá olùsásù ìpẹ́kọ́ wọ́n ti mi dìmọ̀ ní ẹ̀wọ́ tí ọ dìmọ̀ o bá a ṣe ń sọ́yà tó bá ti ẹ̀wà jẹ́bẹ̀ tó tọ́ ó fi gbogbo wọ́n wá ń kó pankẹ́rẹ́ wọ́n wá ń kó pankẹ́rẹ́ bù ọ́ ń ṣe yé ọ̀yẹ kọ́ ọ mọ̀ lọ́kọ̀ ọ̀yẹ kọ́ mọ̀ o tó bá yẹ pé wọ́n kọ́ ṣe bàbá ẹ̀kọ́ mọ̀ náà ṣe rí o. kì í ṣàlàyé àwọn àbò pẹ̀lú ògbọ́lọ́ màá ṣiṣẹ́ lórí rẹ̀ bí ní láì màá tún ó bèrè yẹrí náà. Kọ́sẹ̀ bàbá. Oúnjẹ tí ọyẹ́ èèyàn ṣe lẹ̀ ní ọbẹ̀ fún ìfò wá ṣe wọn pé ọbẹ̀ fún ta bá dé ilẹ̀ tó kọ́ sí kọ́ ti kọ́. Ṣé ká dàrú? Ànábì ti sọ ẹra fi nǹkan lé lórí ẹ̀sìn gẹ́gẹ́rẹ́ kò lè débẹ̀ bówù yìí bẹ́ẹ̀ sì fẹ̀ sílẹ̀ ẹ kàn ná okùn kan lé lórí ẹlẹ́ náà gílé lórí ẹlẹ́ náà síbi kan lé lórí ní lọ́lọ́run fi sànú àwọn bá ń jọ àti àwọn máa wa. bẹ́ẹ̀ ni wọn máa fi lọ bẹ́ẹ̀ lórí. ẹ ìyá lọ kí ọ̀rẹ́ rẹ̀ kan lóṣù rẹ̀ wọ́n wá nídàájú wọn àpọ̀ nínú bọ́kẹ́tì báyà wọ́n ti mọ́lẹ̀ lálẹ́ wọn pẹ̀lú ètò báyà wọ́n fi nǹkan pín yòó báwo ni ṣé ilé àbádùn ló ṣe pé báyà jẹ́ àti tọwọ́ fún mi sí èèyàn lọ́dún bàbá àbí kílẹ̀ yẹn lè ṣe náà ẹ̀ẹ̀kan lọ́dún náà láti bí nǹkan yẹn máa ń ṣẹlẹ̀ ní ti ẹmẹ́jì àdápọ̀ o ní ti wà lẹ́yìn tí ń sọ̀kalẹ̀ àdánwò tí sọ̀kalẹ̀ ti sánmà ní o jọjúmọ̀ ń tàlẹ̀ o wọ́n jí bẹ̀rẹ̀ jẹ ẹ sì kojú gbogbo ẹ̀mẹ́ báyìí ẹ bọ̀wọ́ ń bẹ́ bá nǹkan kan bẹ́ ṣùgbọ́n yìí ẹn tí tíyàn bá ṣe rí ọ̀rọ̀ ẹ̀sìn wa yìí kìí sí ọ̀rọ̀ gbọ́gbẹ́nu mi lọ mo ti wọ́rẹ̀ mi lọ ṣe wípé sáwà ní àlò wọ́n kọ̀mìkọ̀mì ni ṣe yìí ní ẹ̀ ẹgbẹ̀rẹ̀ tẹ̀mọ̀ láti kékeré nù ṣe yìí ó ní àyè ẹkùn pé mo rí pé mo gbọ́ tó wù mí wà lọ́dọ̀ yìí bì pé ẹ máa pa mí lẹ̀ kó tó sọ ẹ̀bẹ̀ mi ẹ̀dẹ̀ o ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ ẹ̀dẹ̀ ti yín náà tó rà ní báyìí báyìí báyìí èyí ó ti máa pọn ẹlẹ́kọ̀ọ́lẹ̀ kó tó ṣẹlẹ̀ yóò bá máa sábà àtijọ́ kàti ẹ̀ pamọ́ dọdọ́ ṣòro kò ní ṣe é ló mà tí jí wọ́n mẹ̀sí ẹ mọ́ òróró lágbẹ́ wọlé tó lọ́nà bí ó ń plé débi pé sẹ́gun táwọn ìjẹ̀nu sáàdì ìtú sáàdì ìtú ìmọ̀lẹ́rẹ̀ ibà sí níwọ̀n náà ni wọ́n máa kíra rẹ̀ ẹ̀rí pé bá ṣe sọ jẹjọ ní ń dàrí ìyàlẹ́ àtìyàwó ojú bẹ́ẹ̀ kù tán ó wá ń fi òfin porí ọbẹ̀ láti tì àjẹ̀nu sì wà mọ́ máa ń sọ̀rọ̀ sí àyànjú ẹ̀ bá a ti tu ilé ṣé wùlò pẹ̀lẹ́ tiẹ̀ lótú ti pété sùn báyìí ní ń fi báyìí ní gbọ́n máa dá gbogbo ẹbí mẹ́nu lé ṣàfihàn ń dàrú sí ní ń fi. bọ́sì mọ́kàn bọ́sì mọ́kàn nínú àtẹ̀sùn sọ́rọ̀ ní ẹlẹ́yìn àmìr náà tó ṣe pé òun kẹ̀ ń sí bí i pé èèyàn lè máa mọ̀ àwọn ṣe ṣe nǹkan ẹ̀yìn àbí nǹkan ẹ̀kọ́ látàrí pé látàrí pé ẹni ẹ̀ ń sì bóyá tó bá kàn bínú sí wọn. Ah, ẹjọ́ nílò ìwòsàn fúnra wọn. àrò àfúráṣẹ. <laughs> bóyá nìkan ṣe wọ́n ṣe nǹkan tó dùn tó bá padà bínú sẹ́ni yẹn pé bínú yẹn pé ẹni yẹn ṣe nǹkan tó dùn tó bá wá ṣépè fún ẹni yẹn ò ní bọ́nú àdánwò yẹn tó bá padà ń jọ́nú sí yẹn ẹni yẹn ó dẹ̀ máa rí yẹn mú tó náà tẹ́ bá lè kí láti fẹ́ ṣe rẹ̀ ọmọ ẹ̀yà ní ẹnìkan bẹ tí wọ́n bá ti ṣe tó dùn sí tọ́bẹ̀ ìbírúsẹ́ pè fún ọyàn ọ̀rọ̀ yóò sì máa dàrú wọ́n ti yọ́nú padà yóò kún rí yọ́nú àdísì wà lórí lẹ́yìn ọ̀nà wà tẹ́kì ìdáwọ́ta lè bàtà lóòrùn sẹ̀gbẹ́ àmọ́ta ìgbẹ̀rẹ̀ ọ̀rọ̀ ni tàbí gíní o tàbí ti pálẹ́kún yóò rí bẹ́ ṣùgbọ́n tàbí ti pálẹ́kún kò lè rí bẹ́ tẹ́ rí ẹ̀dà tọ́lọ ń dẹ́ni kọ̀ọ̀kan wa àjá ibú ọlọ́wọ́ bá ń bẹ́m̀bẹ́ ìjẹ́jẹ́ mọ̀ pé bá a ṣe ń wí tó yìí àwọn bàbá wọ́n lẹ̀ ọlọ́run fún làkáyé ìbọ̀ wọ́n lóògùn ìmálágídí Abúmọ́ríyàmù òótọ́ pèsè lọ́rọ̀ ogun sẹ́ kèé málágídí náà ẹgbẹ́ tuntun ogun málágídí naturally ọ̀rọ̀ ńlá ni o ojú katọ́nà bẹ́ẹ̀ sì ni ogun ètò ń máláriwo gbogbo tí è ní tìjú tí a máa kéèrò ta pa èmi ẹjẹ́ mi kò bàjẹ́ kò sí ní kẹ̀kẹ́ ẹta èmi èmi kọ́ à mẹ́tàlá yìí ẹ̀ tó bẹ́ẹ̀ kọ́dà déèyàn rí bá ń gan ọlọ́run àwọn àgbáyé lọ́wọ́ àwọn olè tọ́ ẹ pé ní ti ń bẹ́rẹ̀ ìbílẹ̀ fẹ́ ẹ̀kú ẹ mọ́ sami ládàá o ntẹ́ bá sì kú ọ̀nà tó dúyé bá kàbẹ̀ bá kú lọ náà bọ̀tọ́ wá kẹ́ tí ó láyé àti fi sọ̀rọ̀ táìmù ó ṣiṣẹ́ wà lẹ́ òṣìṣẹ́ ó lè gá bẹ̀rù ẹ̀yìn náà gẹ̀ẹ́jọ ẹ̀ẹ́dọ́. olóòlù ọmọ tó fẹ́ wá bá. kọ́nà ìpẹ́ ilé sàmìtẹ́ẹ̀nì rẹ jẹ́ o ìgbé òní náà ni o ṣùgbọ́n ẹ̀yìn arúgbó gba àkólá o ìjọ tẹ̀yẹ̀yọ́ là mọ́ o orí ọmọ tó sì gbà bú. ṣùgbọ́n tí ó tẹ̀yẹ̀yọ́ ọlọ́run sì là àwọn èèyàn ti lọ lọ bá tọ́jẹ́ wípé ẹnu lọ́nà fi máa gbà wọ́n lẹ̀ ó sí yán so ìdán kí o kéèsì zulumu pẹ̀lú èèyàn àwọn èèyàn kan bẹ̀ tí pé àmà tó kálùkù fi ń súnmọ́ lọ́sọ̀ àtàálá tí tí ẹ̀ bá tún jọ́rí ọlọ́run tí ètètè ìbínú bẹ́ẹ̀ náà làwọn tí ń sẹ̀ náà sì máa kó fàlà rẹ̀ tó ti sàdéhùn láti sánmà bó jẹ́ pé àwọn àfọ́ àtútù máa dí ìyẹ̀kú mẹ́nàdà ní wàlí yẹn fàkọ́rí àdántò bil harbi kí ọ̀rẹ́ ọlọ́run kó tó tètè bínú nígbà míì ó sì tún máa dáa fẹ́lómi gan gbé ẹlómi

ẹ̀rọ dágbé léèrò àdúgbò tó fi lẹ́ pàlá tó ní ilẹ̀ àwọn fún bára lé lórí ọ̀rọ̀ àwọn ọ̀rẹ́ wọn táwọn akẹ́sùn wa dáadáa tábà ń bí wọn àwọn tó kọ àpapọ̀ èyí lọ sí fún ọ̀rọ̀ tó kọ àwọn ìwọ̀n Wọ́n ti tẹ̀lé nínú àwọn àpilẹ̀ ló pé àjàlù tó léjì pípẹ́ pé mùsùlùmí ni ẹ sọ kiri ẹ má bìrù ẹ dákun. Yàtọ̀ ń gbèrè dé o. Ah, kò lè gbà ń lọ wa. so àwọn ọ̀rẹ́ wa yẹn. Eh, eléyìí gan rẹ méjèèjì iṣẹ́ pọ̀ ní sí ẹjọ́ wọn gbọ́ papọ̀ báyìí. sọgbọn lágbàáyé. àwọn ọ̀rẹ́ wa yẹn tabajọ ń takò tabajọ ń fa ọ̀rọ̀ ìjẹ́jọ́ kọ́ya ni pé àdánù mùsùlùmí wà kèfèrí wà pé mùsùlùmí nínú wọn kò làwọn máa ń bẹ̀rẹ̀ láti gbọ́ bùkátà àwọn tí wọ́n bá ń dààmú ayé wọn. àwọn àtàjọ́rọ̀ wa ní àbúrò wádà ni àwọn àgbè àwa ń rí pé àwọn èèyàn wọ́n máa wọ́n máa dúpẹ́ lẹ́yìn oṣù mẹ́ta oṣù mẹ́rin wọ́n rán mi mọ́kà nínú àwọn ọ̀rẹ́ wa nǹkan àjọ so ẹ bá yẹn so sì wọ́n náà ma wọ́n láwọn èèyàn kan wọ́n jókòó ìmọ̀ dálejò lóhun ṣùgbọ́n àwọn táwọn àjọ rẹ̀ fún èèyàn a máa ń ta kó ń gbà mí wípé ẹ má tàṣọ mọ́jú gbẹ̀dì ẹ má wọ́n mọ̀ wá pé kí ni tẹ́ ń kórìíra nù táwọn sí pé ṣírìkù nǹkan gbogbo ẹmọ́ kápẹ́tì àwọn òmùsírìkù mọ́tàwọn àwọn rọ̀wá níyà ìlà wọn bẹ́ẹ̀ ṣe àwọn rọ̀wá níyà yìí o lọ́nà mùsùlùmí alìjẹ̀nù ìlọ̀rí àwọn àwọn máa ń ràn pé wọ́n lọ bá wọn pé nǹkan wá tàbí tàbí abẹ́rẹ́ rẹ̀ wọ́n níṣẹ́ ọ̀rọ̀ yìí irọ́ ni ìwà àbáyé túmọ̀ rọ̀wá níyà tí a ń wọn ò tún máa kéwù rọ̀wá níyù làmáwí amúláti bí irú rẹ̀ jama'a kí ni ìpìlẹ̀ ọ̀rọ̀ yìí tí èèyàn bá ń súnmọ́ Allah subhanahu wa ta'ala gan pípọ̀ tí ń súnmọ́ àṣọ̀tara pípọ̀ gbogbo oríkèríkè ara kọ̀ọ̀kan òun ni yóò wà máa ní mímọ́ mímọ́ lọ́nà wo ìmọ̀ gan mọ́ gbáwẹ̀ mọ́ ṣe kankan ó tún bọ́ wá sí lọ́ba di wípé ìmọ̀ ń wọlẹ̀ owó pé máa kọ́bà máa róbe róbe kọ́bà máa rírì kúrì ìmọ̀lẹ́ ọlọ́run ó débi ojú rẹ̀ wọ́n ó ní àínú rọ̀hàníyà ojú ojú mọ̀lẹ́ kọ̀bá gbọ́bà púpọ̀ mọ́ etí yẹn etí ìmọ̀lẹ́ títí tí yẹn bá wá lè súnmọ́ àlọ́sọ̀ tọ́lọ́n lókù tí ló gbó ilé ayé ẹ̀ sí àtàrà rẹ̀ wọ́n wà ní fùlànù sọ́rọ̀ rọ̀hàníyà ó ti dẹni ìmàlẹ̀ lórí ìtumọ̀ ẹ̀ lọ ìjẹ́ ìmàlẹ̀ ilé débì kan dé lára èèyàn tí ó wà gúrù làkáyé èèyàn ó lè ṣẹlẹ̀ ó lè ṣẹlẹ̀ ó lè ṣẹlẹ̀ tọ́bọ̀ wá ṣẹlẹ̀ bá ń síyàn àwọn àfáà wá ní bóò láàṣẹ mọ̀ pé tọ́lọ́ ní kejì tìṣù ìgbàwẹ̀ ìbòbò tọ́lọ̀ ní kàmà sí ní ìsìn kó sí mọ́rànwọ́ náà mọ́sàtìkárù mọ́sí gbọ́ ẹ̀pọ̀ ṣùgbọ́n tẹ́rẹ̀ kí káwọn máa sùn báyìí kọ́ bá yí sọ́rọ̀ gbá mi ibá sálámà yóò dáhùn sálámà yóò tún sọpọ̀ sáà ń bọ́ lọ́nà jù yóò sọmọ sàdíkàrù sí kankan àwọn kan máa ń chẹ́ǹjì lára rẹ̀ gbíì ẹ̀rù bọ́n kálukú kò tí ẹ̀míra wọ́n sẹ́ni àjòkù pẹ̀láwọn èèyàn ń pẹ́pẹ́ àmàrí kankan jẹ́ látò ní nǹkan gbogbo àṣọ náà ní bá tó rẹ̀ nǹkan fún nǹkan kan díẹ̀ bí pọ́pọ́ ní bá pọ́n ti ẹ̀ fún àjọ jẹ́ náà ni o ìmẹ́lẹ̀ ìwá débìkan dé tó fi wá borí ọpọlọ rẹ̀ àwọn àfáà ní sólẹ́sẹ̀lẹ̀ wọ́n lù sílẹ̀kùn tó wà nẹ́gírì wọ́n wá ní kíláàsì ebẹ̀ yìí tẹ́ ẹjá àfáà wa wípé títọ́ lọ́rùn lélẹ̀ kejì ti sùn wọ́n ní ẹ̀sìn irú ẹni bẹ́ẹ̀ tí ò fi nídi báwọn ìlú lọ́nà kéèké tàbí nǹkan mi ẹmú lọ bí ọba ga jùlọ ẹ̀yìn kẹwàá máa máa fẹ̀ rí bọ́ kìí sí tàwádáwọ́ wọ́n ti mọ́ lọ díẹ̀díẹ̀ ní pé ọmọ ti tó bí stẹ́pù mẹ́ta tàà ti gùn àwọn láti ti dìbí àlọ́ àkùnlé àkùnlé lọ́bá yóò rọ̀wà ní ìjú ọ̀sọ̀ láti bí i sáàsẹ̀ pẹ́ tí mi bọ́ lẹ̀ àwọn onírọ̀ àkàrẹ̀ ẹ̀ẹ́dòkèrè náà mú dókè ẹ̀wòlẹ̀ ẹ̀ ń pé kí ló kù tẹ́ fẹ́ sọ lẹ́kàn ìlàyé yìí ẹ̀wọ̀ tó wí làkáyì rẹ̀ ẹ ọmọ àwọn kéré mọ́sásọ tútù ta kègbẹ́ ọwọ́ ọmọ mi ètè tí ìrọ̀ ogun ti ń pa bí ẹ ṣe mú lọ́nà lọ́mọdókè mọ́ ètì ẹn tí ẹ ń tìtọ̀ mọ́ pẹ̀ tí wà wá náà mọ́ bí ó sì rárẹ̀ máa lọ́wọ́ àwọn àfáà lẹ́ ń tọ́bá lè rí báwọn tí ọba gbá wẹ̀mẹ̀ fi ilẹ̀ o tí ọba kírun náà ẹ̀fí ilẹ̀ o nítorí kọ̀sọ̀ pọ̀lọ́mọ́ àwọn kan wá ṣẹlẹ̀ sáwọn èèyàn kan yín ń bí òdì kìíní torí pé tàṣọ́wúfù tàṣọ́wúfù tá ń sọ yìí insha allah rahman amama ah, yóò gbà wà tó tafsiru bí 50 wàláhì wàláhì tàbí kílíà rẹ̀ kí ló pìlẹ̀ tàṣọ́ wúfù táìmọ̀ tún rẹ̀ yàsọ̀sọ̀ sí rẹ̀ àwọn èèyàn kan bẹ̀ tí wọ́n wárí ti pé a rínú àwọn àfáà suna tó jẹ́ pé tí ń ṣe ọ́ padà yà wọ́n lẹ́nu tí èsì kórìíra nǹkan tó sì jẹ́ pé ń jọ àwọn ènìyàn lójú ń gbà náà tẹ́lómi wọ́n kàn débi ayàtọ̀ náà ti sọ̀rọ̀ ìyà tí ó sì bínú pariwo tí ó sì dàmú bẹ́ẹ̀ tí ó sì lè jí mẹ́ àwọn ẹ̀kẹ́ ṣẹlẹ̀ níbẹ̀ ṣùgbọ́n challenges táwọn àfá àgbé wa padà ní wípé àrákọ̀ọ́lẹ̀ lára àwọn sàábé tí àwà nínú ní jùmọ̀ lọ ni ṣé gẹ̀mí ọ̀wọ̀ mọ́ yín lọ báyìí Even àwọn tí wọ́n ń rí báyìí ṣe ń rí báyìí lọ́nà ọlọ́dà nàbí rí báyìí wọn è wá fẹ́ géèyàn máa wọn. abadan abadan wọn è fẹ́ géèyàn máa wọn. kọ́dà máa ń gbà astagfirullah mo mẹ́rin kan bá dẹ̀ oògùn kan àkúnmà bí a ṣe ń gbé lọ́nà kò rí lẹ́tọ́dá ọ̀sán yóò jíwá mọ́sálásí ìdàjí ní yarùgbà gbogbo rúgbọ́n rẹ̀ sí bọ̀ọ̀lẹ̀ isi ń tàmàlẹ̀ ó sì mú báyìí wàlláhì ilé ọlọ́mọ wáyìí isi mú báyìí ṣùgbọ́n ẹni ẹ̀rí wàlláhì ìmúbáyìí ẹ̀yìn kí mo ní sàlókùn ṣe rí àwọn kankan bẹ̀ tí ń se wá ní ìsìn àwọn tí a ń súnmọ́ súnnà dáadáa yìí à ń lẹ ní ìbàdà ṣe rí àwọn tí èṣù pinlẹ̀ ẹ̀rọ ẹ̀sìn ní ìfọ̀lọ́tọ̀ tí wọ́n fi kóńgò wọn èrè tí ń fà tí ilẹ̀ lómi ń fà ó ìwà ń já sí nǹkan mìíràn fún yóò rí nǹkan ṣùgbọ́n sí nǹkan rí ní rí ẹ̀dá kan ẹ̀ tí wọ́n pèlè ní ọlọ́mọ fún pàlìjẹ̀nù tẹ́lẹ̀ tí wọ́n ní ọmọ fà kankan sáàpọ̀ yíyà sí pèlè ń bẹ́ fún kí wá náà ni ó rí tí ò ní rí yóò sì lè rí nǹkan ìjọ wà rí kò sí ọkùnrin tí èjọ kò sí ẹ̀sìn kò sí dé ní ìlú tí èèmà pèsè lòdè yìí. ràníyà náà ni ó pè. àkí àní àrí ẹjẹ kan ìjọba sáà tí mo tún máa rò hàní pious. ṣùgbọ́n à sáwọn kan wà ń bẹ lọ́tọ̀ tí ẹ jẹ́ pé ẹ̀mí kan ní irọ́ ni o èyàn tó bá kéèyàn wá ní àwọn àlìjẹnú mùsùlùmí ìlàwọn bẹ́ẹ̀ ṣe ilẹ̀ ti máa taná sí lójú wíbá ó ti rí pẹ́ tí ń bò ń sọ̀rọ̀ yìí kìrí ìtìrìn jìnà ó kí mo lè ti gbèdè tí ó fi lọ́rùn lẹ̀ tí ó fi lọ́rùn lẹ̀ ọ̀rẹ́ àti kékeré ní àsìbẹ̀ ẹ̀yà ẹ̀dá Allah subhanahu wa ta'ala ń sọ wípé wà máa ọ̀lákùtù jinna, jìnnà wà lè ínsà alìjẹ̀nù ọwà jẹ́ musulmi fọ́nà ọba subhanahu wa ta'ala ní àrójú ti ẹ ọlọ́lọ́jẹ́rú fún bí sí pẹ̀lú sẹ́ẹ̀rẹ̀ ti ẹ̀ náà ọlọ́lọ́jẹ́rú fún kèfèrí ní ẹjọ́ ti bá jẹ́ ah bàbá ọlọ́lọ́jẹ́rú fún búrọ́dẹ́rẹ̀ ti ẹ ẹ̀gbọ́n tó lọ́ àwọn mẹ̀lẹ́kẹ́ yìí àtàwọn mùsùlùmí inú àwọn àlìjẹ̀nú yìí irọ́ tí sọ́tìlì sọ́rọ̀ yìí ni ayyuhum aqrabu wa rahmatahu gbogbo tán náà ń fásikò wọn ṣe ni wípé ta ni ó tètè súnmọ́lọ̀ jù nú àwọn tọ́rọ̀ náà ràn kàn kẹ́ rẹ̀ wọ́n yà kú fún àdáàbà wọ́n sì ń bẹ́ẹ̀kù ya rẹ̀ owó ti arójú tiẹ̀ rọ̀wọ̀ ha ṣe ìtọ́ ní ẹni eléyìí ògbólógbò akọ. èṣù ní. ògbólógbò kẹfẹ́rí akọ. no ọ̀tọ̀ pé bí a ṣe ń fún iṣẹ́ mi pé èṣù pin èyí tó lò ń jẹ́ alálàáfà nílòkùn tiẹ̀ fún un nítorí lóògùn náà ń fún ẹ lóògùn. ẹ yọkàn yọ sínú wípé ṣe báyìí sọ báyìí má ṣe báyìí ṣe báyìí sọ báyìí ibi ìmọ̀ natural kéèyàn ò nímọ̀ pẹ̀lú nǹkan pé eléyìí natural ni Allah subhanahu wa ta'ala ṣe nǹkan ìbáyìí so nípa lára bí ò nípa lára kí yóò máa ṣèwádìí ń pẹ èyún ìmọ̀ ọ̀tọ̀ ni gbogbo nǹkan tí a lọ sọ̀tàrà dá tó dá fún wa tí ọmọ ìjà ń fà ní fún wa natural àwọn nǹkan natural ń bẹ́ẹ̀ tó jẹ́ pé ah, nǹkan ah tí ara bá ti rí àrọ́ ọ̀fẹ́ eléyìí tára bá rí àrọ́ ọ̀kọ̀ ẹ̀wẹ̀wẹ̀ sóró ẹ̀dá náà bá gbóòlè sóòrò tí ìyàn fi ra rí báyìí torí sì ń fọ́ yàn. lọ́ta wọnú lọ́ta wọnú ọpọlọ. ọlọ́wọ́ mú lọ. ewé tá a sọ lẹ́ẹ̀kan bí yàn bá lù ó lè balẹ̀ ilé haúsá. àmọ́ ẹ̀jẹ̀ ń sẹ́ mú èèyàn wọ́n sì mú ewé ìfẹ́ wọ́n sì jọra wọn lájọra tabarakallah. ọlọ́wọ́ á fà àwọn ènìyàn àwọn òbí wa níjọ́ ṣùgbọ́n bóò ní ẹsẹ̀ máa ń mà yẹn wọ́n mà wọn yóò bí tàjà rúbí pẹ̀lú dánwò wọ́n ni ló bí yọ ọkẹ̀rẹ́ àwọn oògùn tàlíjẹ̀nù káwọn èèyàn ọ̀tọ̀ ní onírú tí wọ́n ń sọ̀rọ̀ lẹ́ẹ̀kan bàá tí wọ́n fẹ́ màlíjẹ̀nù lọ́rẹ̀ yà máa gbé nǹkan lọ bí ilé àlàpà òyìnbó máa dúró lẹ́sìn omi lóru. nǹkan kan ọmọ àṣà lọ agbó ọ̀gẹ̀dẹ̀. ṣé gbọ́ tó gbé bu lórí ta wà ní ojú kò tì wọ́n kù dá lọ ṣé ń tí kúkú ṣẹ̀ṣẹ̀ ń dáàbò tí gbẹ̀gà ń bọ̀ lẹ́yìn bá kí tẹ́lẹ̀ ní ọ ìnáwó yàrá kó akọ̀ bí mẹ́rin tẹ̀tẹ̀rọ̀ náà wò sóhun àtọ́wọ́ rẹ̀ kúkú rí ibi tẹ́ẹ̀ ti rí yẹn èyí ìtàsọ fún mi lóní inú ẹ̀ ti dùn bá jọ́nà lérò lérò ti nà ustaasi sẹ́rọ̀gbọ́n tẹ́ wílátọ̀ léhùn tí ilẹ̀ sọ èmi ti dédé àgbà ogun nígbàtí ẹ̀mú lọ́rọ̀ bàbá mú kọ́dà ìmọ̀ ọlọ́ni ó ní máa wárò gírí má ti ìsọ̀ntọ̀ ọba wálá káfẹ́ máa pàwọ̀ mú mọ́mí ìmìnú ẹwù kí ọdún tí ń bẹ níwájú ìtawà tí dẹ́dì wá máa sọ ẹran ilé yàmá wọ́n ti gẹ́rì síwò ìgbìmọ̀ olùlò bá sì ń bọ̀ láti inú ilé èmi rẹ̀ tí n kò pátá tí mọ̀kẹ́ nígbà kẹ́kẹ́ èmi ló bá jókòó ní ọba ń tábà fún ah, tó ń wò báyìí bàbá gbogbo ayé èmi ni mo kó lé lọ láwọn èèyàn ó kí adúgbà sọ sí ìhùn ní fara ẹ̀ balẹ̀ ọlọ́ni àlìjàn lùí òǹjẹ́ wọn mọ níbi tẹ́ ẹ̀ ti rí yàn ẹ wá dákun ṣé báwa tá à ń ríra wa ibi à ń kọ́fà ara wa pẹ̀lú ẹ tí ọ̀wà rí ankọ́ ti ń kọ́fà sírísì ni wọ́n ti fi pamọ́ ìjọsìn ń kálukú ń bẹ lọ́wọ́ wọn túrọ̀mọ́gán bẹ̀rẹ̀ kìí sì ti dán sá. nígbà tó wà ní làwárí ti àwọn àǹtí ló fóònù ti pẹ́ àjẹnú àmọ́ kọ́ọ̀lù èèyàn wọ́n jẹ́ ti èèyàn. kìí sì ti sálámà sálíkì àmọ́ ní ọba lọ. ẹgbẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ́tù là hájì ó ní wà má arsalna min qablika min rasulin wala nabiyyin illa idha tamanna alqa shaytanu fi umniyati. àti ìlànà bí kàṣáájú rẹ ni ànábì náà tó sọ o tí bá ń kan táwọn ọlọ́run ọba fún ti ń kà báyìí alkọ ṣẹ̀tọ́ fi òmìnira ìyá ti láàrin ibi títí ń kà tí ń sọ̀túnmọ́ rẹ̀ fáwọn èèyàn rẹ̀ kí ó wù bí ṣe ń bá fẹ́fẹ́ lọ kó tó dé tiẹ̀ ni wọ́n jẹ́ òun rabáyé ni o èso sì ṣe ń yẹ létí ẹ̀ yóò sọ nǹkan mìíràn. anabi ni o anabi ni o. hasbunallahu wa ni'mal wakeel. ẹ wo tí ń dájà lẹ́nu ìsìn eléyìí sì fi síkà ń gbà kọ́ lu ẹ̀ tí náà fi síkà àwọn tí ń bẹ̀rẹ̀ dọ̀ mi ọmọ wa jẹ́rìí tèmi pé wàlẹ́ tó sá sọ̀kọ́ ẹ̀ tí náà mọ̀ sí wàlẹ́ náà mọ̀ fi síkà ẹ̀ẹ́bẹ́ ilé ẹlẹ́ẹ̀ṣẹ́ gbẹ́ ni ẹ wá ń lọ bá ìsásù orí irọ́ tí a dà báyìí ó sì máa sí pé fúnra wọn lọ́tẹ̀ wà láàlẹ́ ẹ̀ ó ní mẹ́ndì ẹ̀ mùsùlùmí tí mo ti mọ̀ tó àtọ̀ sí ah, subhanahu àwọn ìṣẹ̀tọ̀ àbóyá ah, ṣe ìtọ́ ló jẹ́ kí n gbọ́n nǹkan mi gbára ayé àṣọ báwọn ẹ̀yà ẹ̀jẹ̀ àṣọ ni ẹ bí mo ti ẹ̀jẹ̀ bí alhamdulillah ó sì pè mùsùlùmí ẹ̀yìn bí mi ti ṣẹ́gun ìbá àjàmà ntàwọn wà gbọ́ yé pé nẹ́tíwọ́ọ̀kì lọ́kọ́ lura wọn. ẹ mélòó mélòó ní tẹ̀yìn òpè tí. kí ni ń pè ní ìsìjú èṣù ni. a sì láwẹ́láwẹ́ àmọ́bẹ̀ bóun ẹ̀ sì ń kó sí yẹn la mélòó ní ìran wọn mú ojú mẹ́ta lọ kó sí wọn náà àbí fi láìláìlá láìláìlá láìláìlá àbú mọ̀rántí kọ̀bílà rẹ̀ alìkọ̀wùláni ah asìbìnà lọ́wọ́lọ́kí mọ̀mọ̀dírí o ní gbogbo wà tí bá ti dọ̀bà tọ̀ rí wáyà alkhọ̀láni alkhọ̀láni tí bá ti èkò ìjẹ́ kí n ẹ̀fẹ́nu létí ala kulli hal ìran àlìjànú ojú mẹ́ta lọ ìran kọ̀ọ̀kan á kí àwọn ṣùgbọ́n àwọn àrán kan burú ṣe ẹ̀rọ wọ́n pọ̀ sírí wọn ìṣe sí wọn là ń sọ ó tún wá kù ìwà anú ọwọ́ wọn ẹ̀dá kù káwa náà wọ ọmọ nàbí arábàtọ̀ bá jẹ́ dáadáa tó wá ní dòdò na títútù à ń dàgbà tó tún wá parí ẹgbù bí ṣe máa tónú burúkú dàdásẹ́ dàdá parí tó tún ní dòdò ìrẹ́kẹ́ sí àmàpẹ́ kẹ́ẹ́sẹ́ púpọ̀ náà dàdá lórí dòdò kéèsì kúrò rárá parí ṣùgbọ́n tí ìròyìn bá tó ẹ pé sára ẹ ẹ máa wọ àwọn ìwà tí wọ́n máa wọ. bí èsù bí èsù náà máa ṣe. ìbésù bẹ gbà. àwọn ọ̀nà náà ń bẹ báwọn inṣàlá rahman a máa sí lọ báwọn ṣùgbọ́n ẹ sọ fún sọ ibù wa ó ní sọ ibù wa ó ní àyè ọ̀ máa náà ọlọ́run ọ̀rọ̀ àníyà rẹ̀ múdẹ̀lì lùwà nínú kìtàbí àti súnà kápẹ́rọ̀ àní àmà bìànṣẹ́ ni sọ́yẹ kánà bí ọ̀dá àmọ̀ tó bá wọn ní Bàdírì tí ò fi kún àwọn mùsùlùmí àlìjẹ̀nù bẹ́ẹ̀ wọ́n máa bá jà. ẹ̀bá náà bísí pẹ̀lú kẹfẹ́rẹ́ jẹ̀dọ́ náà bá ń jà ní ebi láàrín tẹ́ ń jọ jara lógun yìí. ìwọ náà wọn ni kọ́dọ̀ lọ́wọ́ àwọn àjẹkẹ́ àkẹ́bìrì tẹ náà òbúrì tẹ náà gbà mí láti sàrẹ̀wò fún wa. afẹ́ gbólé ayé wọn yé kálẹ̀ mọ̀ kò ń kálukú bí sípàdé kì á máa rẹ̀. wọ́n wà kú wa. ìwà padà báyìí sọ̀rọ̀ kan kì í ṣe mi o ṣé èèyàn lè bá lè jẹ́ lóhùn mùsùlùmí lọ́rẹ̀ ọ̀rẹ́ bá. ọmọ wa kí n lé bí mo sì sọ ìbò kóòdì ẹ̀ ààrẹ nìkan náà fà súnà kọ́dà máa pìyàn jẹ́rì kí làwọn fà sọ lórí ẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ní ààbò gẹ́gẹ́ kẹrẹ mọ́ ọ̀bọ̀ gbogbo àfa àti gbàjẹbẹjẹbẹ kí àfa sọ lórí ẹ wàlẹ́ àpọ̀mẹ́ bí i inṣà allah nǹkan àfihàn ẹ̀fẹ́ sọ̀rọ̀ àbú nǹkan àfihàn ọ̀bẹ̀ kìíyà sọ pé ìlàbẹ̀ bí i ẹ̀yìn ẹ̀kún ẹ̀kún ẹ̀sẹ̀. èyí tẹ́ ìsọ inú ọjọ́ tó ti lọ náà ni. èrè ẹ má bínú àbí sẹ́ẹ̀dì kiri sọ. eléyìí fáínà á sì kírun ìdá. Mùsùlùmí kan ló ní mùsùlùmí kan ló ní

tíṣà tó máa ń gbé Eh, haram live kaaba so ní kaaba yẹn quran wọn máa ń play bẹ́ẹ̀ all through twenty four seven so wọ́n ti sọ wá pé àsìkò táwọn ń play quran yẹn wọ́n máa ń play overnight wọ́n á kọ́ ṣe tẹlifíṣàn wọn lẹ̀ wọ́n á play overnight so ejò wọ́n máa ń rí ejò wọ́n máa rí ejò sì tún wọ́n máa rí ejò sì ti rùn wọ́n bá wọ tọ́lẹ̀ wọ́n máa bẹ́jọ bẹ́ẹ̀ wọ́n máa ṣílẹ̀kùn tàbí káwọn pọ́sítà wọ́n máa bẹ́jọ bẹ́ẹ̀ ní yẹn ṣàwọn ó ṣàǹkọ́ ejò ejò gbogbo bíi wọ́n là ní àbíyẹ̀sì pọ́pílì ilé yẹn sẹ́yìn àwọn nǹkan wọ̀nyẹn wọn kì í rí so tí ẹnìyẹn bá lọ síbi iṣẹ́ tí àwọn ìbá ní kò wọ tọ́lẹ̀tì wọ́n máa ń pè kíní yẹn wọ́n máa rí ìjò nínú kíní ó máa sá jáde àwọn níbọ̀ wọn ló máa wálé kán tó débẹ̀ ìjò yẹn máa ìjò yẹn máa lọ so ó wá jíjọ kan wàhálà yẹn tó wá pọ̀jù fún ẹnìyẹn ẹnìyẹn wá bá ìjò fún nínú bathroom ó wá pa á láti ọjọ́ ìyẹn tó wá pa ìjọ yẹn àwọn ìjọ yẹn òde wọn òde nìyẹn mú láti ọjọ́ ìpa ọkàn yẹn àwọn ìjọ yẹn pa wọn. ó ti jáde nínú tafsir ọ̀rọ̀ àwọn àjẹ̀dùn àwọn mùsùlùmí wọn ni wọ́n wá ń gbọ́ Kùránì ṣùgbọ́n ó kù ẹni tí ó lè láyé àbá náà láti láti fi wọ́n lẹ̀ torí pé ó di ìjọ mẹ́ta lè ń bọ̀ ṣe ìdáàrú làmọ́ ń pè ìdáàrù wọn àdọ́sà lọ sọ kọ́dà ọ̀rọ̀ tó fẹ́ sọ èyí mú lọ́wọ́ àwọn tí wọ́n ń lọ fún kọ́ọ̀sì beautification àwọn fúláwà dé nkankan wọ́n padà kọ́ nkankan nù kọ́ọ̀sì wọn wípé àwọn ejò kan bẹ̀ tí wọ́n máa ń wálé wọ́n yàtọ̀ sí àwọn ejò tí máa ń fara níyàn àwọn òsèrè àdìsí náà fi sọ tiẹ̀ máa ń wá ìbéèrè tí ìbéèrè wípé èyàn àwọn kan bẹ tí wọ́n ní dish ṣùgbọ́n táwọn torí ẹ̀sìn ní torí ẹ̀sìn wọ́n máa ń gbé sí Quran wọ́n ti kọ́kọ́ lu ọdún kààbọ̀ lé wọn tẹ́lẹ̀ ń bá ìpọ̀lẹ̀ tuntun tí wọn ò ṣe nǹkan yẹn síbẹ̀ wọn èrí nǹkan yìí ṣùgbọ́n gbà tí ẹ ti ṣe kínní táwọn bá wá fẹ́ sùn lálẹ́ àwọn kàṣà gbé sí Quran náà ni gbogbo lẹ́yìn ìgbà tí wọ́n kàfẹ́ kírun ní haram nìkan nìkan tàbí tí wọ́n ń di kọ́rí ni wọ́n ì tọ́lẹ́tì wọ́n bèjò bí wọ́n sí sitiru wọ́n sáré pa àwọn ejò wa ẹ̀rù ọba wọn ń bàbá yá tí wọ́n ti ṣe àwọn ejò òtún lọ ó fẹ́ àti pé ìyàwó òtún lè gbélé mọ́ bọ́kọ bá lọ bí iṣẹ́ iye ọwọ́ asàdìjọ kan wọ́n sàpà kanú àwọn ejò àtijọ́ náà wọ́n bá dé kankan wọn mọ́ ta ló lè dáhùn rẹ̀ nù wá pẹ̀lú ìtàn gbólé ni pẹ̀lú àdíjà bí sẹ́yìn ọ̀kọ́dìrì. wọ́n ti gbórí wọn sá ni ìwà burúkú àwọn mùsùlùmí wọn èé wù sí wa wọn èjì nǹkan wa àmùsọ́wọ́ torí pọ̀ náà wọ́n lórí wọn kí o sì máa sẹ̀lọ́ wọn èé jalè àwọn kìfìrí wọn ni a máa wá jalè kí wọ́n wá jí nǹkan wa tá ń sálàyé yẹn kí wọ́n yọ̀wó kí wọ́n bá nǹkan jẹ́ wọn ni a máa ṣiṣẹ́ kíṣẹ́ báwọn ṣùgbọ́n àwọn mùsùlùmí wọn gbogbo tó bá ti jọ mẹ́sìn lè máa ń fà wọ́n wá kọ́lá tó bá di gbogbo gba Ramadan kankan wọn náà wá sí àwọn tó bá di jọ mẹ́jọ àti ilé débẹ̀ nná àwọn masailu kan bẹ sàn náà lánàbí àbínú èèyàn lànàbí tí wọ́n wà ṣé nàdírù ni a máa ní tiwọn sí ẹ̀yìn tí a mìíràn wípé àwọn alágbàgbọ́ tí wọ́n lọ rí máa gbọ́ ọ̀rọ̀ lẹ́nu ànábì tí ọba wà lásìkò kan tí ó lọ rí máa sọ fún àyòkù tí ní á níni àbí ànábì tó dárí jẹ̀nà náà bẹ̀ gbogbo ẹ̀nà láàkìlíà ṣùgbọ́n tó súnmọ́jú pẹ̀lú bábù sí sọ̀rọ̀ yìí ni wípé àwọn àlìjẹ̀nà tí wọ́n jẹ́ mùsùlùmí ni ó sì ti ní gbólóhùn tá a sọ sí wọn téèyàn ó fi mọ̀ pé àwọn ni kódà tó bá jẹ́ pé kèé ṣe ti mùsùlùmí wà láyé ọlọ́ lọ́sàlọ́ sọ̀tápẹ́ ti mùsùlùmí ni o náà lè fi wálẹ̀ pé ọmọ ìyá ẹ̀rù ń bà mí sọmọ pé bá a ṣe jọ wà yàtọ̀ síra wa yóò sọ ah, ẹ̀rù ti ń bọ́ ọmọ ìyá àwọn ohun sì ní máa dáyàjá yóò kọ̀rí ọ̀nà yóò máa lọ so a di a kílẹ̀ gbogbo àríyàn náà bí àwọn ìmìnira rahman ẹ sá dàkún gbogbo ń tá a bá ti ń sọ ń tia aládó òkìní o kìtàbí àti sunna a tayọ méjèèjì kèé ṣe pé agbélé tàbí láti fi iṣọ ẹnìkan rí màláíkà lójú wa irọ́ o hmm. hmm, hmm, àìtún sọ padà kò tó kálukú náà bá tún dé kọ́rọ̀ ṣẹ́ka ń balà sí yẹrẹ ẹ̀wò ṣé bá ṣe sọ yìí náà ṣé èsì pé ọ̀n dá padà sí ìsáàsù ń gbòde kọ̀rọ̀ pé dákun mọ́mọ́ bí adjọ́ fi sí o ìsáàsù lọ́sọ tí ẹ o ọ̀dá mo lè bóde mọ́sáàsì mọ́mọ́ dojú bò ní òde dídé o ṣé kò rí bẹ́ẹ̀ ntàjọ nídìí la